نستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وجميع من تبع سنته إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فلون أترى إبيالون أترى إبيالون فون أسواج وغاوة النبي محمد إكيالون أتيجالون تي أترى النبي ألون جو باراليه قبع وصحابة قبع وغامتما تلما فلولا دا ألون جو قاوانا فلون وصوانا لنيري أتانتهم بلين توانا tí wọ́n wà lórí dáadáa àti títí ọjọ́ ẹ̀san ọ̀rọ̀ tí abẹ́bára wa sọ ní àsìkò òye àsìkò àlùbáríkà yìí òun lọ̀rọ̀ nípa bí ọba àdékíọlá bó ti fẹ́ kí a ní àánú ara wa lójú bó ti fẹ́ kí a nífẹ̀ẹ́ ara wa ọlọ́run tí ó dá olówó òun náà ló olùsìn ọlọ́run tó tí ń rí jẹ òun lọ dá ẹni tí ò rí jẹ ọlọ́run tó tó ní lọ́wọ́ òun náà tí ò ní lọ́wọ́ ẹni tó ní òun fún ẹni tí ò ní òun ní fún un ọlọ́run náà wá da gbogbo wa náà sórí ilẹ̀ kájọ máa sẹ̀mí papọ̀ ẹni tó ní ọwà ẹni tí ò ní ń ẹni tó ní jẹ ọ̀nà ń ẹni tí ò ní jẹ ẹni tí ò ní àjọbẹ síbẹ̀ bẹ́ẹ̀ ó wu ọlọ́run bó ti rí náà kí àwọn kan máa fà àwọn kan mí. àkọ́kọ́ náà ọ̀rọ̀ tá fẹ́ mẹ́nu lé yóò máa kọlu àwọn kan àwọn kan lọ pẹ́ẹ́tọ́ pé náà tí ó padà yọ ọ́ lẹ̀ torí èyí ń wà ń bẹ̀ èyí ń lọ náà. ọ̀rọ̀ owó la fẹ́ sọ kò sí ntaasi láyé lọ yọ owó lẹ̀ kò sí bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ rí onídìí owó bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ bí onídìí owó bẹ́ẹ̀ yóò ṣe lọ́hùn onídìí owó bẹ́ẹ̀ yóò ṣe lọ́hùn ọ̀gbọ̀fẹ́ ṣẹ́wárí níta ń pè lówó gangan fún rẹ̀ èyí tí ó jẹ́ kí olówó kọ́mọ̀ wọn rẹ̀ ni pé owó tọ́wọ̀ lọ́wọ́ olówó òun kò ní ọlọ́run fi yé wa nú alukur'an pé gbogbo owó tó lówó bá ní owó òun ọlọ́run ni tóun wá kó sí kíá ẹni tọ́wọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́yìn ń pè lólówó ìgbàkigbà tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ owó nú alukur'an kí máa pe owó má rẹ̀ ní tọ́rọ̀ owó kéré tábàlọ́wọ́ nú suratul hadid a'udhu billahi minash shaitanir rajim ọba àlejò ọlá ń sọ pé ní wà á fi kò mímọ jẹ àdàkùn mustaqala fi nà fi wà á fi kò ẹ̀yin ìyẹn máa ná mímọ jẹ àdàkùn mustaqala fi nà nínú tí àwọn ọlọ́run fi yín rólélé lórí nínú táwọn ọlọ́run fi yín jẹ àyífà lé lórí gbogbo ń tẹ́ ẹ ní ọlọ́run fi yín sọba lé e lérí ọlọ́run wá ní tí mo fi yín sọba lé lérí ìwọ̀n ẹ máa náà sẹ́mọ̀ pé ń túmọ̀ pé àti nǹkan àtẹni tó bìyàn sí ọba lé nǹkan òun lórí ta ló ní gbogbo ẹ̀ Allah táwa lọ́wọ́ sọ́tò lùbákàrà nígbà tí ọba àlejò ọlọ́run àwọn ẹni ọlọ́run ọlọ́run ní alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah wa mimma razaqnahum yunfiqun ọlọ́run ní àwọn táà ń pèlè ní ọlọ́run alladhina yu'minuna bil ghaibi. àwọn tó ní ìmánì sí kọ̀rọ̀ ìmánì sí kọ̀rọ̀ ń pọ̀ àmì ìyà tí a wá ń kí ìrùn bó ti yẹ kí nínú táwọn ọlọ́run lásìkò fún ọmọ wa náà a sì kì í nínú táwọn ọlọ́run fún wọn lásìkò tí ń jáde bọ́lọ́run ọ̀bá ń ìwọ́n tó lówó ọwọ́ rẹ̀ wọ́pọ̀ ní ọlọ́run ló ní ọlọ́run fi ní wà mí má hàn nínú táwọn ọlọ́run ṣe fún ọ láti kí yóò fi kú náà wọ́n ná bẹ́ẹ̀ bọ́ ọ̀bá ná ọlọ́run kówó sí lọ́dọ̀ fi ọ̀nà ọ̀nà ọ̀jẹ̀ bí ọlọ́run bàbá lọ́wọ́ ẹ̀rẹ̀ ìrí dáadáa ọlọ́run hátà tún fìkù tí ìdẹ́ ìdínà mímọ́ ń tọ̀hìgbò nínú tẹ́ nífẹ̀ẹ́ sí sẹ́mọ̀ pé ìfẹ́ olówó nífẹ̀ẹ́ owó tó wà lọ́wọ́ ìnífẹ̀ẹ́ sí nǹkan òun èèyàn máa ń nífẹ̀ẹ́ sí tọ́jẹ́ tiẹ̀ ń sì nífẹ̀ẹ́ sí tìṣe tiẹ̀ ìkó sí lọ́dọ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ òun ń túmọ̀ fóun kó ní wọ́n kó sí lọ́dọ̀ ló fi fẹ́ràn rẹ̀ ẹ̀ wà lóhun alùpùpù níbi tọ́lọ̀ ń pàtàkì ọ̀rọ̀ owó tọ́lọ̀ mọ́wó láwàdà gbogbo tó lówó gan ọlọ́run kìlọ̀ fún ọ olówó tó ń kó sí ọlọ́dọ̀ ń kọ gbọ́dọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìnáàpà wala tusrifu inna Allaha la yuhibbul musrifin ẹ má sọwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má nà kọ́lá tó tó súpà àmúwá lẹ́kùn owó yín tẹ́ ní ẹ̀ gbọ́dọ̀ kó lé àwọn ọ̀dẹ́ nú yín lọ́wọ́ lédi pẹ́ni tó bá jẹ́ ọ̀dẹ̀ tí ò ní làákàyè tó jẹ́ sí pé ọlọ́run ló fi dán òun bẹ́ẹ̀ náà ọlọ́run ní jẹ́ fi dán ìyẹn wò àbí ọpọlọ rẹ̀ pé mọ́ta ń pè ní wèrè Islam ọ̀fara mọ́ pé tẹ́nìyẹn bá lówó kápólé lọ́wọ́ torí yóò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islam sọ fún pé ká sí hajiru ṣẹ̀rí àwọn pẹ́kẹ́ níkan ní hajjiru hajjiru ni pé ẹni tó ní nǹkan á sọ pé kọ́mọ́ dé díẹ̀ òun náà ló ní nǹkan rẹ̀ àmá ìníjó dédì nǹkan rẹ̀ torí kọ́mọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àníjó dédì torí pọ́lọ̀ ọ̀pọ̀ bàlíkí ọlọ́pọ̀ owó ṣe bí dìde ní bá lówó bí wèrè bá lówó bí ọ̀dọ̀yọ́ bá lówó lábẹ́ ṣẹ̀rí ọlọ́run àníkólé lọ́wọ́ á máa fún ní tí ọmọ jẹ ama máa fún tí ó máa mú nú ẹ̀ a máa fún bẹ́ẹ̀ a máa tọ́jú ẹ̀ ọba lóbi ama máa wà bọ́bẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ tọ̀ tí ó máa lọ àní kólé lọ́wọ́ torí pọ́lọ́ pàtàkì ó fòrò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi pé tábà máa sọ̀rọ̀ owó ó yẹ kó yí olówó pé wà lọ́wọ́ pàtàkì lọ́dọ̀ wọ bọ́ọ̀ ọba wá bá náà síbẹ̀ ń já ọla pé wọn náà pàtàkì ọlọ́run níbo là náwó Islam ó ní àwọn ètò tó gbé kalẹ̀ àkọ́kọ́ Islam gbé kalẹ̀ yìí káàgbà náà ara ẹ̀ ní zakati wà sọ̀rọ̀ ara ẹ̀ ní àní sọ̀rọ̀ nípa ìnísìn ààrẹ ní ẹ̀sán wà kápá sí dáadáa fún yẹn àní sọ̀rọ̀ nípa ìnísìn èyí tá a fẹ́ sọ̀rọ̀ nípa ìní wọ́n ń pè ní alùwákùfù olóyìnbó ń pè ní endowment òun la fẹ́ sọ̀rọ̀ nípa yìí endowment yìí tí ẹ̀rẹ́ àsìlámù ń pè ní alùwákùfù wọ́n á tún máa pè ń sẹ̀rí à ní alhapsu tí a bá ní àwòkọ́ wọn ní ahbaz كيني توما الوقف كيني توما الحبس إتوما إني حبس مال يمكن الانتفاع به مع بقاء عينه بقطع التصرف في رقبته على مصرف مباح حبس مال owó owó kan kakodúró kastọpù owó kan síbi kan ká stọ́pù owó kan tá a bá ń sọ owó owó owó ní Islam kò túmọ̀ tákàdá one thousand five hundred òǹkówó ọ wà owó ilé téèyàn bá kọ́ ara owó rẹ̀ ni mọ́tò rẹ̀ ti ń bá ń gùn ara owó rẹ̀ ni ilẹ̀ tó ní ara owó rẹ̀ ni ọjà rẹ̀ ara owó rẹ̀ ni gbogbo aṣọ ìtó nínú ilé ara owó rẹ̀ ni. káwá mú owó kan ká kó dúró tá a bá kó dúró báwọn owó tá a kó dúró yìí kò ní jẹ́ owó tí tán ṣe é mọ̀ pé owó tákàdá tá a bá ti ná kí ló ti dé ó ti tán àmọ́ tá a bá mú lé kalẹ̀ báyìí bí ilé òun bá ń jẹ́ tẹni tó ní tí ọ̀bá tà kí ni ọmọdé rẹ láéláé ilé náà ni tí n bá lóko tó tó láti yà yín sọ́nà gan tó sọ́nà yà náà bà lọ́hùn ẹ dákun tí ilé òun bá ń jẹ́ tèmi tó péré rẹ bá ń jẹ́ tèmi tá à ń dáko sí tá à ń kẹ́rì sẹ́mà pé kí ni ọmọ ajẹ́ lọ láíláí owó náà ni ọmọ ajẹ́ ẹni tó sì nínà níjẹ́ kí ni ọmọ ní irú àwọn owó báwọn láwọn wí àwọn owó tó ṣe pé ní owó yẹn ojúlówó owó yẹn ọmọ wà nílẹ̀ bójúlówó ẹ̀bá wà nílẹ̀ èrè ibẹ̀ a máa wá ná ojúlówó sì máa ṣe kí ni yọ máa ṣẹ́kù wọn ni ìṣẹ̀rí à ń pè ní alwaqf wọn ni wọ́n ti ń pè ní alhafs mùsùlùmí gbọ́dọ̀ sí wakfu, ó sì gbọ́dọ̀ sí hapsu ìkànnà méjèèjì wàlá hapsu tá a wí gẹ́gẹ́ mo ṣàlàyé fún yín nísìnyí nǹkan kan tá a fi kalẹ̀ tí ń jẹ́ ń tá a ilé ni ilé ni ọgbà oko ni mọ́sálásí ni kọ́mpìnì ni sùkúù ni tí ń jẹ́ tí ń jẹ́ yẹn lọ tí èrè kan wá ń jáde lórí ẹ̀ èrè eré ẹ̀yẹn àwọn wọn bí ń ṣe nǹkan kan nǹkan wọn máa ń jẹ kí ń jẹ lọ èrè yóò sì máa jẹ kí ni yóò máa sẹ́kù lọ́láyé láyé kẹ́nì kan wá fi irú nǹkan bẹ́ẹ̀ lẹ̀ kọ́ yọwọ́ tiẹ̀ kú bẹ́ẹ̀ yóò ṣe tán ó ti dáko tán láti bí sí ìgbàlù sí yànnàbà yóò àpẹẹrẹ oko yìí o kọ́ máa jẹ́ ti jàmáà báyìí àbí àwọn èèyàn báyìí wọ́n máa mójútó owó tí a bá rí mbẹ̀ kí a máa fi ṣe nǹkan báyìí ètí ń jẹ́ wá sí fún un. ختم وعلى أبصارهم غشاوة ولو يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض واكفوا òun ni sẹ̀dá ìsìláàmù tó ń pè pọ̀ mí pé sọ́dákọ̀tún jáàríyà sàárà ti dúó tánàbí sọ pé ìdámá tàbínú ádámà nǹkọ́ta àánìwò àmàlùwò ìlà mẹ́ńtàrà sọ́dákọ̀tún jáàríyà tánàbí bọ́mi ànábì ádámà bá ti kú gbogbo tí ń ṣe iṣẹ́ rẹ̀ ti parí nǹkan mẹ́ta péré ní ó kù nígbà tí ọwọ́ àkàkọ́kọ́ ó ní sọ́dákọ̀tún jáàríyà sàárà tí ò ní dúó mọ́sálásí sàárà tí ò ní dúó ni kànga bá bá ti gbẹ́ tó tó mẹ́rẹ̀ bá ti ń jáde sàárà tí ò dúó ni tá a bá ti kọ́ sùkú àbí ilé kéwú kalẹ̀ báwọn èèyàn bá ti ń kéwú bẹ́ẹ̀ sàrà àti òdúró ni bàbá ti lọ́gbọ̀ ògùn ta ní kan ó kó yí mo fún ọlọ́run mo fún anẹ́bì ẹ máa kó èrè ọgbọ ogun ẹ máa fi ṣe nǹkan báyìí sàrà àti òdúró ni tọmọ gbégi yìí èso ọmọ jáde ń bẹ àwọn èèyàn báyìí ni kọ́ máa ká èso nǹkan máa ta kí wọ́n fowó ẹ̀sẹ̀ báyìí sàrà àti tí èrè ìbí ọmọ aṣàǹfààní fún bìkan tẹni tó sì ní ọyọ owó yọsẹ rẹ kò ní ibẹ̀ tí ọmọ aṣàǹfààní bá ń tafẹ́ kọ́sàǹfààní fún ètí ń jẹ́ hapsu lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run hapsu táwa wí nínú Islam gbogbo ń tábà sí mọ sọ láwọn tafsir tó ti kọjá ẹ̀sìn Islam kì í sí ẹ̀sìn tẹ́nì kọ́kàn bọ́ bẹ́ẹ̀ tí ọmọ wí ń tọ́ bá rí tí ọmọ sọ ń bá rí tí ò ní lẹ́rìí ǹjọ́ lẹ́rìí nínú Islam bẹ́ẹ̀ ni ọlẹ́rìí tábàlọ wọn alukur'an ọba àlejò aláwọ sọ pé ní yá ayọ alẹbi àwùjọ bíi láàyè mìíràn ṣèkọ ọnà rọjì ọba àlejò aláwọ pé yá ayọ alẹbi na amẹnu ọkùnrin tẹ jẹ mọmìnì ẹrọ káàrún ẹ máa rúkú fọlọ́n wá sí júdù kẹ máa bẹ́ẹ̀ kalẹ̀ fọlọ́n wá àbúdó rabbakum ẹ máa sin ọba yín wọ́n alùlọ xeyira ẹ máa fi gbogbo sẹ́ẹ̀rì ẹ dàpọ̀ jama níta ojú kọjá nísìnyí iṣẹ́ rẹ̀ náà iṣẹ́ rẹ̀ kọ́ sẹ́ẹ̀rì ni ń bẹ lára ń tọ́ba àlekí ọlá pa wàhálà lómi wàá pàlọ́ lọ́kàyẹ̀rà la'allakum tuflihun torí kẹ́lẹ́ bá jẹ́ni tí yọ ńlá níwájú ọlọ́run níjọ́ àlùkìyàmà tí ẹ bá tún lọ wọ alukur'an ọlọ́run lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lórí ọlọ́run àfikẹ́ ẹ̀ ná inú tẹ́yìn náà nífẹ̀ẹ́ sí ẹ dákun jẹ̀mọ́ kéèyàn ọkọ lé yóò nífẹ̀ẹ́ jẹ́ bí nífẹ̀ẹ́ sí ọlọ́run wa lò lè rí dáadáa tọ́ ọlọ́run àti kọ́ ọ̀nà tó nífẹ̀ẹ́ sí wọn wákùkù nu ta nífẹ̀ẹ́ sí lọ́wọ́ tó lẹni tí ó ṣe wákùkù rẹ̀ pé a ah, in tó ní túmọ̀ ní òbí ṣe wákùkù à ń bọ̀ wábẹ̀ náà ọ̀sẹ́ni tí ò lè ṣe wákùkù wákùkù jura wọn lọ ni à ń padà wọ̀ bí kálukú ti ṣe tiẹ̀ á rẹ̀ sọ́sẹ́ tí wákùkù ń ṣe ní Islam nígbà tí ò sí wákùkù mọ́ òfò tó bá Islam lára yìí sí wákùkù mọ́ á sọ á sì lè kọ́fọ́ òfò ńláyé àti ká padà sí di wákùkù gbogbo ń tọ́ yẹjú ní Islam wákùkù ló mú yẹjú gbogbo ń tọ́ dàrú dàrú títí ẹ̀mọ́ àìsí wákùú má lọ dàrú àfi ká yanjú ọ̀rọ̀ wákùú ká sì máa gbogbo aláàmà sí wákùú yìí tí wákùú ọ̀bá sì wọnú ẹ̀sìn àlẹ́lẹ́sìn yìí sí bí wákùú bá tán lẹ́sìn yìí ọmọ padà sẹ́yìn sí ni gbogbo ẹ̀ lásàlàyé ọba àdìgbà láti sọ pé inna nahnu nuhyi al-mawta wa naktubu ma qaddamu wa atharahum ọlọ́ni inna àwọn ọlọ́run nahnu nuhyi al-mawta àwọn aláàyè òkú tó ti kú tó ti kẹfù sínú sàárè wà náàkì túbò máa kọ́dàmù gbogbo tí ẹ bá wá ṣe síwájú àkọọ́lẹ̀ tí ẹ bá fi lé sí ẹ̀ndáwọ́mẹ́ntì wọn kọ́ọ́lẹ̀ kò fi lè ṣe kò ní parẹ́ wá àtàrà wọn àti erípa wọn erípa lé wọn ní parẹ́ tálíkì àmọ́ lọ́wọ́ ìdí bí ẹ bá fi lè ṣe wọn kọ́ọ́lẹ̀ kò ní parẹ́ tálíkì àmọ́ lọ́wọ́ ìdí bí ẹ fi mọ́sálásí ṣe tọ́kọ tó fi ṣe wọn kọ́ lẹ́sẹ̀ báńkì rú ọkọ̀ tí ẹ̀dẹ́ parí tàbí àbọ̀lọ́wọ́ èdè ọlọ́run fi ní iná náà nù yìí mọ́tà wà náà tó máa kọ́ dàmú wà àtàrà wọn. wà láyé ẹ̀sìn yé wa bẹ́sìn bá yé wa ìyàbá ti jẹ́ Islam ẹ̀sìn tí ò yé wa lọ́fàyà ọdún mẹ́tàlá lànàbí lò ní maka kí wàhálà ìyà ìjẹgbọn lónìí lọ́la sísí tó níbi sí kí wọ́n tọ́lọ nípa sáńgbà wọn fẹ́ pa tó sápò maka tí ń sálọ ibo ní ń sálọ jẹ̀mọ́ Madina ọkọ̀kọ́ dé síbì kan kó tó wọ Madina ibo ló dé sí Kùbá kí lọ́kọ́ sí ń gbòdé Kùbá ẹ̀dá ọmẹ́ntì lọ́kọ́ sí ọkọ̀ sí wákùn ní masalasi ló fi lélẹ̀ masalasi ànábì kọ́ òun ló kọ́ òun ló ṣe wàhálà rẹ̀ ó ká máa pè masalasi ànábì masalasi ànábì lónìí jẹ̀mọ́ tí mùsùlùmí anabi kọ́kọ́ ṣe wákùú ni ó dé kùbá báyìí kó tó wọ Madina ó sì fi mọ́sálásí lélẹ̀ òní ẹni pé mọ́sídìí kùbá lòní sáà nàbì tó kọ́kọ́ ṣe wákùú ibi ẹ̀kọ́ bọ́ lọ́wọ́ ìyàgbẹ́ bóyá àti ah, wá dé Madina báyìí káwa náà wá fọkàbalẹ̀ káwa kọ́lé káralẹ̀ kágbébi tó dáa kágbélé tó dáa káwa náà gẹ̀ẹ́sì tó dáa anabi gbàgbé ilé ọgbà gbébi tó sì mú ìyàwó ọmọ lẹ́yìn ní tọ́kọ̀ ní endowment ọkọ̀ fún mọ́sálásí lọ́lẹ̀ ó sì kọ́ mọ́sálásí sí ó ń ṣe yóò tán inde madina sallallahu ta'ala wọn fi wọ̀ abu ayyub al-ansari nígbà wọ́n síbẹ̀ fásitì ọ̀run bá wá tó ànábí ọjà rí ọwà bí tí ó rí ọ̀kan ilẹ̀ tí ó ń bí àwọn àwọn ló ní wọ́n ń pè ń bà ní nàìjíríà mo fẹ́ ra lẹ̀rún fún mọ́sálásí kí mùsùlùmí ayé ọmọ wa kírun bẹ̀ kọ́ra lẹ́lé o ó sì máa yíṣà lẹ́yìn òun àtàyíṣà ń wà wọ̀sùn nínú ilé àbú àyúbú al-Ansari kò wá sọ pé mo fẹ́ kọ́lé tèmi náà gbogbo àwọn àfáà lónìí kí là ń sáré ilé tiwa ni gbogbo olówó mùsùlùmí lónìí ni wọ́n ń sáré àjànàbì ọlọ́run sì ni walakum fi rasulillahi أسوة حسنة لمن كان يرجو الله وليوم الآخرة وذكر الله كثيرا الله أكبر النبي واقع بعد النجاة ونتو في ليسي مفيرا لي إنه رواية كان وانا النبي بالتوبة وتصحو إنه رواية مي وان الله àwọn náà fèsì pé wàlọ́ọ̀hì lánàtìlúbù sámẹ́nẹ́hu ilà ìlàlá owó lè yí àfẹ́ ọ̀dọ̀ ọlọ́run láti fẹ́ gbà kí làwọn náà fi lẹ sí ẹ̀dáwọ́mẹ́ntì wákìfù làwọn náà fi sí sáájà àwọn mùsùlùmí àkọ́kọ́ báwọn àjọ wọn sékèmí ọgbọ́ iye kí wọ́n ọgbọ́ iye mọ́sálásí ò ní kúnnù yìí bá a ti lólówó tó ní ìsìlámù yìí èwo ní ń ṣe yìí láwọn ọmọ òrukàn méjì yìí ṣe àwọn àbáni nàìjíríà rògbò òrukàn méjì èwo ní ń ṣe nù. nínú ìgbà wákà tí abdullahi ibn umar tọjú ọmọ umar ibn khattab tọgbà wá fún wa radiyallahu anhu wa anhuma. ó ní asaba umar ardan bi khaybara ó ní bàbá mi ti ṣe umar ó rí ilẹ̀ kan níbi kan tí ń pè ní khaybar ó nílẹ̀ mbẹ́ẹ̀ fàtà nàbíyà sallallahu alayhi wa sallam lọ́ba lọ́ba nàbí yẹ́sítà àmìrùhù fi ha ó ní ká nàbí ó fún wọn ní mọ̀nà lérí rẹ̀ tí òun nìyẹn. fàkọ́lá ya rasulallah umaru ni mo kò wọ́n jíṣẹ́ ọlọ́run inni asabtu ardan bi khaybara mo mà ti nílẹ̀ kan ní àdúgbò kan jẹ́ ń pè ní khaybar lam asibqatum malan anfasa indi minhu ìní nǹkan ìní dúkìá láyé rí tọ́wọ́n tó lẹ̀hún ó lóun ò ní dúkìá kan láyé rí kí dúkìá òun wá wọn kó tó ilẹ̀ tóun ní ní Khaibar tẹ̀wọ̀n bí kéèyàn nílẹ̀ ní sìn nílẹ̀ tí wọ́n ǹjẹ́ bí kì sì kọ́ banana island èlò wọn ta lẹ́mẹ̀ ẹ̀ two hundred and fifty million jù bẹ́ẹ̀ lọ àbí ǹjẹ́ arólówó kan tó bá ìmọ̀ kan umaru wa ní lẹ́mí tó ti lójútù umaru ní umaru ẹzọ méje fa àgbà àmàrí mẹ́kà mẹ́ ní umaru náà àwọn gbajúmọ̀ mẹ́kà wọ́n ṣe gbajúmọ̀ ọmọ ìdínà ní akéní késo lòsì ilẹ̀ tí ń sọ fóun níjọ yẹn fóun òdìrú ẹ̀ nígbà kéré bíi kí Dangote kọ́ máa fóun nílẹ̀ kan òdìrú ẹ̀dá kò jẹ́ anabi ó ní fama ta amúru ní fi ha ìwọ anabi kìlọ̀ fẹ́ pamílà tẹ́ kìlì kìlì ọ̀sìn kàkàl anabi ní ìṣí ta habasta haslaha wa tasaddaqta biha ghayra annahu la yuba'u asluha wala yubta'u wala yuhab wala yurathu allahu akbar anabi ní ní ma fẹ́ kó o ṣe ni pé sórí lẹ́hùn lọ́fílẹ̀ fọlọ́hùn.

wọ́lá yóò abù ọ gbọ́dọ̀ fún yàn wọ́lá yóò ra sọ ọmọ rẹ̀ gbọ́dọ̀ jogún ẹ̀ ó di sanu jẹ̀mọ́ lẹ́tọ̀lọ́wọ́ kọ́ọ̀l abdullahi ibn umar ni fasọ́dà kabi ha umar fi fọkara ìwàdáwì lẹ́kọ̀ọ́rọ̀ba umar bá gbélé ń jẹ́ẹ́jẹ́ ó ní ya Rasulullah bá mójútó àwọn olùsí àtàwọn fámìlì mi kí wọ́n máa jẹ gbogbo nǹkan tó bá wà lórí ẹ̀ wárí ẹ̀kọ́ àtàwọn tó wà nínú ìgbèkùn wábùnì sẹ̀bíì àtàwọn onírìnàjò wà bẹ̀rẹ̀ ìfà àtàwọn òlé láàjù náà àlàmà ń wàlí ya ha àyè àkúlà mí ni ha gbogbo ẹni tí wà ní ìbánikọ́ máa mójútó kílẹ̀ yìí máa jẹ́ mẹ́ ọjọ́ ọkọ̀ ó ti kíni nítorí ta ni orí Allah sí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́rí Anas ọgbà rí sì káwá òun ní lọ́pọ̀lọ́dà náà bí dáadáa ọgbà rí sì káwá ọlọ́kùnrin kan jẹ́ Abu Talha yìí akitaru ansori bijiwari madina bijiwari madina mẹ́lẹ̀ tí wọ́n bá ní kí wọ́n kó wàrà madina jọ níjọ́ náà lọ pé ta ló lówó jù ní madina Abu Talha ni pé ta ló lówó jù ní madina Abu Talha ni kò sí ara madina kankan tó lówó tó Abu nígbà tó Abu Talha ó ṣe rire láyà bá sọ̀kalẹ̀ pé lantẹ́nẹ́ lónìí bí tó ń fi kú o mímọ́ tó ń fún ọlọ́run sọ́ra kàlá sọ́mọ̀ pé lọ́ntẹ̀ náà lórí bẹ̀rẹ̀ حتى lè rórí ọlọ́run hátà tún fíkú mímọ́ tó ń fún títí tẹ́yìn ló fi máa ná nínú tẹ́ nífẹ̀ẹ́ sí nígbà sẹ́yà yìí sọ̀kalẹ̀ tí àbótọ́lá gbọ́ àyà yìí ìbẹ̀rù ọlọ́run bá mú ńlá Muhammad sallallahu ta'ala ọ ni ya Rasulallah mo pè wò jíṣẹ́ ọlọ́run inna ahabba amuwaali ilayya gbogbo dúkìá tí mo ní èyí tí mo nífẹ̀ẹ́ sí jù bẹ́ẹ̀ tí mo mọ̀ pé ah mo ní nǹkan bẹ́ẹ̀ rò ha òun ni ọgbà oko kan tó wà ní bẹ́ẹ̀ rò ha sẹ́rọ̀bù oko yẹn àbọ̀tọ́lá ọ̀nà òwú sí i táàbà ní ọ̀nà tí ń gbà aró tó fi dolówó láyé oko tí ń jẹ́ bẹ́ẹ̀rù ha yìí ni torí nígbà tí ọ̀rọ̀ alẹ́ bẹ́ẹ̀rù ha ilẹ̀ lárúbáwá ilẹ̀ ẹ̀yẹrin ni ọwọ́ lọ wá etí odò etí omi lọ́lọ́ fowó lára lè sí ọwọ́ dákú sí etí omi yìí oko tí yàn bá dá sí etí omi bóun ni ó ṣe òun lójú owó tí àbò tọ́lá ní nígbà tó yà wá sọ̀kalẹ̀ pé lọ́ntẹ̀ ní lórí bẹ́ẹ̀rà hátì àtúnfikú mímọ̀ tọ̀ṣùgbọ́n ìmẹ́lẹ̀ ayé ìwọ́n náà kan àbútọ́lá ọlọ́ọ̀bá nàbíwá Muhammad ó ní inna àhábà àmúwáyì ilayya bayruha owó tí mo nífẹ̀ẹ́ sí jù ní gbogbo dúkìá tí mo ní láyé dúkìá tí mo nífẹ̀ẹ́ sí jù oko tí a ń pè ní ni ibẹ̀ yẹn ò jìnà sí lọ́sọ́lọ́sọ́ àná ìdìmọ̀ jìnà ibi tọ́ra sí yẹn ò jìnà sílẹ̀ arìjú ọwọ́ nígbà tí a sọ fún wa innaha ha lillah látò sàrà arju burraha wà dukhraha indala gbogbo èso oko ohun tí ọmọ so láéláé àwọn èrè orí ẹ̀ tí mo láéláé ìyìn retí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìyìn retí èrè oko mọ́ ìyìn retí tí ó so mọ́ ọ̀dọ́ ọlọ́run kò sí ìyìn retí ẹ̀ fàdọ́ aha ya Rasulullah ayé fi ṣèkìkà ìwà nẹ́bì bọ́bá ti wá wù ọ ní kò sí ibi tó bá wù ọ ní kò fi tì sí tí ànábì sí anabi kó àwọn èèyàn láti pé ẹlọ mú ọgbọ oko òun ti kú òǹtà na tọ́lẹ́ ayé lọ mú ìtọ́ ẹ̀yìn sábé ẹ máa lọ fún àwọn aláìní àwọn tẹ́bí ń pa àwọn tí à ń jẹ máa lọ fún wọn jẹ bẹ́ẹ̀ ẹ̀yìn náà sì máa jẹun lẹ́yìn tẹ́ anabi nǹkan anabi dé Madina wá anabi dé Madina pé wá sómi gbogbo Madina wa ń odò kan ṣoṣo wá wà Màdínà tí wọ́n ń pe odò yẹn ní odò Rúmà odò Rúmà yìí Yahudi lónìí tí mùsùlùmí wá fẹ́ pọnmi wọ́n wà lọ sanwó fún Yahudi yẹn láti fi pọn omi wọ́n lọ sanwó fún wọ́n lọ sanwó fún wọ́n lọ sanwó fún ìyà wá jẹ mùsùlùmí Màdínà ìyà jẹ mùsùlùmí gan anábìbí wá sọ pé à ah, àbá sì bá ọkùnrin yìí sọ̀rọ̀ kí ó jẹ́ kí mùsùlùmí máa pọnmi tí a bá fẹ́ kírun fẹ́ mú mi kó jẹ́ wọ́n máa pọnmi ọ̀fẹ́ kọ́lọ̀ wọn fi kọ́lì jẹ́nà fún ọkùnrin yẹn ní rárá ohun ọlọ́nà míì tóun ti ń sayé òun tó junú odò yìí lọ anábì ní tọ́ bá lè fodò yìí lẹ̀ falákàlì jẹ́nà mo sọ fún ọkọ̀ wà lè jẹ́nà sàbídíkèjì mọ́nú jẹ́mọ́ ọlọ́mọdé afẹ́rì ọkùnrin yóò lè fílẹ̀ ẹ̀ lè fílẹ̀ Usman bùnà fáni gbọ́ nígbà tó bùnà fáni gbọ́ ọbẹ̀rẹ̀ sí tadúkìá ní tadúkìá rẹ̀ ní tadúkìá rẹ̀ nígbà tó kọ̀ lọ́mọlọ́mọ yẹ̀wò dígbé dàpọ̀ mọ́fẹ́ ra odò yìí lọ ní hamsa wa talatin alf dirham bí kí ilé wọn ta ní thirty five million dollars ẹ má fẹ́ bíúdì ìlú wọn bíúdì ẹgbẹ́ olóhùn iye tó wọ́n tọ̀dọ̀ mú tóró ti di pé wọ́n ní bùkátà sí ó sọ pé wọ́n bá gbowó nǹkan òun lè gbèrú ẹ̀ mẹ́wàá àmọ́ táwọn ìwòsàn ti ẹ̀gbọ́ pé sẹ́ sáfòdò yìí lẹ̀ falákàlì já mi náà ọwọ́ wà ní jẹ́nẹ̀ ni wọ́n sọ́nù pé yìí sẹ́ ẹ wá gbé bíláàdì láti jẹ́nẹ̀ yìí tó kù nánu. ṣé fẹ́ owó ní wá lọ́ba kówó fún owó tó Ya Rasulullah bí rúurú mọ́ tó sọ fún ọ̀kan náà bàjẹ́lì gìfárì yẹ̀wúdí tó ní kọ́tà tó lòun ọ̀tà mo ti rà á mo sì fẹ́ kí mùsùlùmí máa fún mi bẹ́ẹ̀ sẹ́mi náà ra ìjẹ́ náà annabi ni ya Uthman falakal janna ẹ dákun jẹ̀mọ́ kí ni Usman náà ṣe wọn jẹ̀mọ́ ọwọ́ ìjẹ́ náà endowment láti bẹ̀rẹ̀ ìjẹ́ náà ọ̀rọ̀ olù náà ń jẹ́nà òbí tálíkà tí ó ní nǹkan kamalá yìí kó tó máa wà mí tí ó fi sẹ̀mí àjẹ́nà ìsáwàdá yóò sì yí ọba lówó ọ̀nàwó rí ni bóò ni ọwà ń tọ́ ọ̀nàwó fi rí ni kìí sọ̀fẹ́ wákífù nù ti gbé ìyàwó àjẹ́nà lọ́wọ́ Usmanu wákífù ló ṣe ọgbà sàtíkẹ́tì àjẹ́nà ẹ̀dáwọ́mẹ́ntì tó ṣe kókó òun ni sọ́dà kọ́tùn iṣẹ́ eré tó ṣe fòkù ká ní wọ́n bá lè jí òkun kí wọ́n kó bí pé dàpọ̀ bá mi kí lọ́kàn fún ọ má mi kí lọ́kàn fún ọ wà láàyè tí ń bọ sọ yìí ní òwú fún ọ. torí àwọn tó èyí tá a sọ yá nàbì lọ sọ pàmò ayé ti kó alẹ́ àwa inú wa ilà wa àyọ̀n yóò ha ànábì ọ̀sọ̀rọ̀ fẹ́ nu wá àyè tó yẹn jú ní sọ ntọ́kàn fòkùnù sàrẹ́ endowment ni ẹ̀kọ́ ẹsẹ ọgbà oko ẹsẹ kọ́mpìnì kéèrè ìbẹ̀ ọmọ lọ bá àwọn kan nínú àwọn tí wọ́n ní bùkátà sí láwùjọ nígbà tí Ànábì wa Muhammad Allah ta'ala alayhi wa sallam tó ti wá pàkíyèsí àwọn sàhábà gbogbo wọn ni wọ́n wá ń sáré pé ha ṣe ká nǹkan fọ́lọ́run ara jẹ náà ká nǹkan fọ́lọ́run ara jẹ náà títí tí Jábìr ìkànnà àwọn sàhábà Ibn Abdullah ibi sọ fún wa pé lam yakun ahadun min asahabi nabiyyi sallallahu alayhi wa sallama dhu maqdara illa wa waqaf ó ní kò sí kankan máa ń gbà fáwọn gbọ́ túmọ̀ pé àwọn ò lè rí orí àti káwọn ṣe dáadáa táwọn bá ti ṣe ẹ̀dáwọ́mẹ́ntì fọ́lọ́run táwọn fi nǹkan lẹ̀ fi dúró pé kíkiní yọ máa bẹ láéláéláé kí èrè bí ọmọ á lọ bẹ́ẹ̀ táwọn bá lè fílẹ̀ àwọn wà lè jẹ́ náà ó ní ọdún àwọn ti gbọ́ kò sí kankan náà àwọn sáré gbogbo àwọn làwọn wá ń sáré kọ̀ wá sí kan náà àwọn sáré tó lágbára tí ò sí wákùú kò sí sáré kan tó lágbára wákùú tí ò sí jama wákùú lágbára bá wọ́n rò pé ó lòsì ní ọ̀tọ̀ lè ṣe wákùú bá ọmọ ní gbàgbé lọ mọ́sálásí wákùú kan mọ̀ ní ẹ má bàgé òun bomi wákùú kan nù ó tún máa sọ pé ṣé ń gbó lọ àwọn sáré ní gbogbo àwọn làwọn sáré ṣe wákùú ó yẹ kí mi náà wákìbù sí ṣe kí wọn náà wákìbù tó ṣe wákìbù yìí ni ò sí mọ́ tí a ti ń jẹ gbogbo mọ́sálásí wákìbù yìí ni ò sí mọ́ ilé kéwù fi tú wákìbù ni ò sí mọ́ tọ́sà àwọn àfáà àdìfọ́ wọn náà kí ló fi jẹ́ bẹ́ẹ̀ à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti sọ fún wa pé nígbà tí síkà náà sàbí gbà wá pé kò sí ó fi sí wákìbù ńbẹ́nu wọn ilé ara ẹ̀ tọ́kọ́ tó kú tọ́nítọ̀ omi ilé mi yẹ mẹ́jọ mọ́ ẹ̀ àwọn tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni kí wọ́n máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ nímẹ́nu tó ti wákù ọwá sì kanú àwọn sàbí ànábì nígbà àwọn ọmọlára wákù tó ń ṣe wákù ìmáàmù Dáláwì nígbà tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ òun ló jẹ́ oyé wa ti lálátọ́ wà níbi wákù ọwá sọ pé gbogbo èèyàn rí láyé tó jẹ́ mùsùlùmí rí láyé gbogbo wọn ni wọ́n ti kí ni sẹ̀rí àgbà ìlú tó ká ṣe wákù àkọ́kọ́ sẹ́ni tá à ń توجيه الهمة إلى الدار الآخرة وثوابها سري ìpalẹ̀mọ́ fọ́la rẹ̀ ni wákìfù ìpalẹ̀mọ́ fálìkì àmà rẹ̀ òun ni wákìfù sọ ma pé tọ́ bá ti lè kọ́mọ́ sí lásìkò tó kú láyé sọ ma pé ẹ̀hún fi rẹ̀ ẹ̀sẹ̀ sí ni sọ̀rọ̀ owó tó ń kó kí un ti kọ́mpẹ́nì ti báńkì nǹkan kan ti lé tó múra gidi tó ń sàkáǹtì tọ́ bá ti kú kí wọn tó àná ti pòkó wọn ti jí gbogbo ẹ̀ àwọn tí ìwọ ló ṣiṣẹ́ rẹ̀ àwọn ọ̀tara máa jí kí wọn tó kúrò àbá kú gbogbo orí wọn kọ̀pin náà àwọn àtàlọ́bátá lè jọ́sà lípé àìmọ́tí ànọ́sì èlò ni ìwọ mú wọn mọ́jọ díjà wọ́n dá lódò ẹ̀ èrè lọ́wọ́ látàntí ẹ̀sì gbé àbákalẹ̀ náà dókítà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbọ́ àpòrò ànọ́sì ń sì torí àwọn wàhálà kan tí ọwọ́ à ń bọ̀ sọ ma sáyìn wọ sáyìn wọn gbàdé tí a pè tán wà ní <laughs> ẹbọ́sára sí àdìgbò owó tán ó kúkú bẹ́tà kó o fowó yẹn ṣiṣẹ́ ọ̀la rẹ kalẹ̀ ìṣewákúbù ń túmọ̀ kó o tún ọ̀la ìṣẹ́àmọ̀ rẹ ṣe kalẹ̀ kó o tó kọ tẹ́yìn ikú rẹ ṣe àǹfààní wákúbù nù tó dẹ̀ ń jẹ́ ọ̀kọ́ mọ́sálásí wákúbù méjì lónìí ìdí pípa báka pípọ̀ báka wákúbù kan mọ́sálásí ìtọ́jú mọ́sálásí náà ẹ̀sẹ̀ wá fún fún ni ilé tí mo kọ́ yìí ẹ máa gba owó lé ẹ máa fi tọ́jú olówó tó bá ti ṣe yìí nì tó bá kú ìlú àdìjẹ́ náà tààrà ó ti tọ́jú àdìkíámà rẹ̀ kalẹ̀ láti àmọ́ tó bá ṣe àgbòlọ́fẹ́ dé sí àǹfààní wákùfù rẹ̀ àkọ́kọ́ nù ọlọ́run sì yẹn lé ọlọ́ni wàbùtẹ́gì fíìmẹ́ àtàkàlọ́hùn دار الآخرة ولا تنس نصيبك من الدنيا فما نوى فيما أتاك الله إن ظلم بقو ما هو دار الآخرة ما هو الكيامة فقد ظلم بقو الكيامة نبوى نبا توالون يتوى الكيامة كي لو فيت هو جن إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أأنذرتهم أم لم تنذرهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول ibi tó ń lọ tó ọmọ bí ó ti rí tíṣẹ́ rí àdìsọ fún ọ pé inú àdìsọ inú sàárè tó wọ̀ yìí nìsín ìyá ń bẹ́ẹ̀ ìgbádùn bẹ́ẹ̀ owó ló sì kójọ lọ́kàn kó dàálẹ̀ tó ọmọ bó ti ṣe yìí mẹ́rin kọ́ mọ́sálásí mẹ́rin sàwọn wákìkò káàkiri kọ́ ọkọ́ sí bítù kí kó gbélé kalẹ̀ kí a máa fi táwọn ọmọ òrukàn ìpalẹ̀ mọ́bálì kìámà rẹ̀ níwájú ìwo lówàtí wo lòsì tí pàrí kàǹkankan lọ́pàlẹ̀ mọ́bálì kìámà wákìkò ni ó ṣe tí wọn bá ní nǹkan kan ò ní bá ọmọ sọdá kọ járíyà yá tètè fọwọ́ ara rẹ yẹjú ara rẹ kalẹ̀ tó bá ti ṣe wá fún òsìyànjú àlùkè àmà rẹ kalẹ̀ òdì méjì ẹlẹ́ẹ̀kejì àǹfààní wákùú ṣukuru lè mú ní ẹ̀mí alimọ́tàfọ́dẹ̀lì ọba tó sọlá fún ọ tó sèké fún ọ ọgbọ́dọ̀ dúpẹ́ fún un wá wò pé ah, lówó tó báyìí èwo ni wàá fọlọ nínú tó fún mi yìí ìdí kan sọ́lọ̀ fún mi lówó tó báyìí èmi náà fún lé káwọn mòrò kan máa jẹun bẹ́ẹ̀ torí ọlọ́run ọ̀pọ̀ àwọn mòrò kan tí ìní gba tí ọ̀jẹ́ tèmi mọ́ nítorí ọlọ́run kò fi fún wọn. ṣé ẹ rí ìtọ́lọ̀ ń bá ṣe fún ọlọ́fẹ́ kò fi dúpẹ́ alihamudulilayi ọpẹ́ àfẹnusẹ ara ẹ̀ náà àmóríjínà ọpẹ́ ọlá tọ́lọ̀ ń ṣe fún ọ ló fi dúpẹ́ ìwọ tọ́lọ̀ ń bá fún lálàáfíà kìyàmù ìwọ ọlọ́run bá fún lọ́wọ́ iṣẹ́ rere lọ nínáwó rẹ gbọdọ̀ pọ̀ ọpẹ́ tiẹ̀ fọlọ́run nù ni. ẹni ọlọ́run bá fún lọ́mọ kọ́kọ́ wọn rẹ kí wọ́n tẹ̀sìn ọpẹ́ tiẹ̀ nù. gbogbo àti mo ti bí mẹ́ta náà àfa àgbọ̀dọ̀ wà láàrin àwọn ọmọ yìí ọpẹ́ tiẹ̀ nù. ẹlẹ́ẹ̀kẹta tẹ́sítì yẹ́pẹ̀ nọ́ọ̀sì ẹ̀sẹ̀ rí ẹjẹ́ abára wa sọ̀rọ̀ lọ́rọ̀ yorùbá náà ti ń kú wọn nínú mú lówó kò ṣeé ṣe kí ni Uzima tu. Ẹ̀rí kó tó lè máa náwó ọlọ́fẹ́ mi rẹ̀ máa o. Tọ́ lọ kó sì tání kó lẹ́mí rẹ̀ ò ní gbádùn tọ́ bá lówó. ni aṣ-ṣaytanu yaidukumul faqra. Ṣètánì ọmọ dẹ́rù bàyí pé náwó owó yọ tán, owó yọ tán, owó yọ tán. Níjọ́ ní ọ̀tán, wọ́tọ̀ ọmọ bó o ti dolówó yìí ọ tọ́wọ́ bá dolòsí náà kò ní yí ọ kúkú máa ń ná nítorí ọlọ́run kọ́ ọkọ ẹ̀mí rẹ mọ́kò ń bi ṣètánì tí ń dáànù sí ọlẹ́mí láì ń dáànù sí ọlẹ́mí fàámà man àtọ̀ wàtàkọ̀ wàsọ̀dàkọ̀ bìlẹ̀ húsínà fásánù yẹ síruhu bìlẹ̀ yóò sọ̀rọ̀ wà á mọ̀ man bákìlà wà kàdàbà fásánù yẹ síruhu lè làwọn sọ̀rọ̀ ọ̀nàwó ni ọ̀tán ọlọ́ni wa amma man a'ata ẹni tí ń bá ná wattaqa tó tó bẹ̀rù ọlọ́run wa saddaqa tí ń ṣe sàárà ara àná sàdá kan ní ẹ̀dáwọ́mẹ́ntì ara àná sàárà ni bil husna tí ń ṣe ń pẹ̀lú dáadáa fasanu yasiruhu lil yusra ájì nǹkan máa jẹ́rọ̀ ọ̀rọ̀ fún wa amma man bakhila ẹni tó sáwọn wàsẹ́gìnà tó sì ní lọ́wọ́ kìí kò ní ó ní tó ń sanwó wàkàndàbà tẹ̀yẹ̀ àwọn ọlọ́run wá ṣe dáadáa fún ìwà ń pè wá pàṣẹ ara fún tẹ́lẹ̀ tó lówó tí ọ̀nà ń sọ fọlọ́ ńkọ́lọ́ wò sí fóun nìtumẹ̀ ọpọlọ nírọ́ olówó tí ọba náwó ń ni tọ́lọ́lọ́ ti kó fún torí kó lè ni kí wọ́n bá àríṣe kò sówó lọ́wọ́ wà àríṣe ń tó ṣe fún kí bàbá ìnira ọmọ kún nira rẹ̀ ni ìwà akọ ẹ̀mí rẹ̀ mẹ́kọ̀ ń bi àwọn àwọn àwọn àwọn ni ẹ̀dá ọmọ ti wà fún lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run ara ẹ̀kọ́ ti mẹ́ mbẹ́nu lọ́nà mìíràn àmọ́ yóò kọ́ ṣóhà náà sì yí fáwọn ilẹ̀ ayíká ó mọ̀ ní mọ̀fìlẹ̀ fún òun ẹnikẹ́ni tó bá sọ ahun ẹ̀mí ara yìí tó lè sọ́ra kó bí ahun tó wà lẹ́mìí rẹ̀ òun ni ọlá tó o bá fi lè sọ́ra kó bí ahun ẹ̀mí rẹ̀ ò lè là. àdúgbò lọ sí wákùú ìdí ẹlẹ́kẹ̀ẹ́ni tàmínú الاحتياجات الأساسية للمجتمع والبهات المعوزة بصورة مدمونة مستمرة وقف endowment ìṣe ìṣe tàmín ìtìyàjẹ́tì làzima làzàzíyà àwọn bùkátà táwọn ní bùkátà sí tí ò lè tán láéláé ìwá fi àwọn nǹkan lọ́kànbalẹ̀ pé bùkátà yóò ní kò ní nìyí la tẹ́ẹ̀fì kú ní endowment wà fún un ẹjẹ́ ń sọ fún yóò lò sí olè tátàlìkà mọ́ lọ́wọ́ èdè tátàlìkà olè tátàlìkà mọ́ èdè aláàrẹ̀ olè tán ẹni tẹ́bí ọmọ apá olè tán ẹni tí ọmọ akán lápá olè tán aláìmọ̀kan olè tán káwá wá ní ẹni ọkọ ilé tó ní ọsibítù mọ kọ́lé yìí mo gun ọsibítù ẹ máa fi wà àwọn abàrùn sàn ṣe mọ̀ pé yóò rìdíùsì àrùn ní yóò sì máa lọ bẹ́ẹ̀ tí ò ní tán àwọn alárùn ọmọ dínkù ní ojúmọ́ ní abájẹ́ wọn ọsibítù rẹ̀ ọmọ dínkù bẹ́ẹ̀ lẹni tó kọ́ ìsùnkú kọ́lé kéwú eléyìí ni wọ́n máa rìdíùsì àìmọ̀kan ní àwùjọ yóò máa lọ bẹ́ẹ̀ kò ní ṣe kí ni kò ní tán ẹni tó kọ́lé pé ẹ máa jẹun yà yín ihe ń fi eyín jẹ́ gbẹ̀dọ́ mẹ́ǹtì pé ẹgbẹ́ àti oúnjẹ mẹ́wàá tálí kọ́sọ́ máa lọ jẹun jẹun ẹ máa kó lẹ́sìn lọ́dẹ̀ ẹ̀kọ́ mẹ́wàá mẹ́wàá jojúmọ́ ọ̀rọ̀pọ̀ ọ̀sánwọ́dọ̀lẹ́ kọ́ bọ́ ọ̀sánwọ́dọ̀lẹ́ náà wọn ò na rí ṣe wọn ò lè rí ṣe àwọn tí wọ́n bá pàládé olówó mẹ́wàá pọ̀ kò tó tiẹ̀ yóò máa wọṣẹ́ láago mẹ́fà ṣùgbà yóò máa ṣiṣẹ́ agbára láago mẹ́sàn-án alẹ́ tó bá ti sùn láago mẹ́wàá àbọ̀ yóò tún jí láago mẹ́rin kò sì ní èrè lọ́dún mẹ́ta olùsí náà ní ìsìn ọjẹ́ eléyìí wọ́n sì máa fi mọ́tò gègé ní ìsìn ọmọ pé kí ní ká tó dámọ́ èlò ní ọlọ́ọ̀lú ìgbò ọ̀ká tó dámọ́ èlò láwọn ọlọ́ọ̀lú ìgbò gbogbo owó sì máa jẹ́ ti èyí àwọn eléyìí náà ti dá àti kú dúró bó ti káwọn náà máa rí nǹkan jẹ kó sọ̀dẹ̀ lẹ́wọ́mẹ̀ntì oúnjẹ fáwọn eléyìí hùn báwọn ti dínà wọn ti máa lọ́nà tí wọn ní tábọ̀rọ̀ lórí ilẹ̀ kí wọ́n máa rí nǹkan jẹ ètò ní. síládà yọmọ báwo lálẹ́ kìámà ara ti àǹfààní tó wà níbi endowment lẹ́yìn náà ìran ìlú lọ́wọ́ kálá bá ń tẹ̀jọba Islam ìjọba ní ó provide mọ́sálásí òun ní ó máa sanwó fún ìmáàmù òun ní ó máa sanwó fún làdáni tá a bá tẹ̀jọba Islam náà hospital ìjọba ní ọkọ̀ ogun bẹ ìjọba ni ó kó wá títì ìjọba ni ó dà ijoba ìjọba ni ó gbẹ iná ìjọba ni ó ṣe gbogbo ń táwọn ìjọba nídìí ìjọba lọ́gbọ̀dọ̀ máa ṣe é ìwà kújọba lọ́wọ́ lérí àwọn ìnáwó nítorí àlàáfíà aráàlú wákìbò tó wà fún nígbà tí wọ́n bá kọ́ síbítù kan tó ní ọsibítù irú èyí kan ní wọ́n ya rẹ̀ kọ́ òun ní sẹ́lẹ̀ yìí náà ṣe nǹkan nù si ọ̀nà ìjọba lọ́wọ́ ẹ̀ mọ iye aláàrẹ̀ ti ń sùn bẹ́ẹ̀ ni bí ìjọba bá tún mú owó tí wọ́n fi káyìn kẹ́hùn tí a bá dà síbò míì ó dì nǹkan lùlù àbí òjì náà ń bẹ ládùúgbò gbogbo owó ló ní yóò tún máa bá wọn ṣe mítí ní ibo làwọn ti dá òdà sọmọ náà tó ara gbogbo wa pa afẹ́ràn ìlú ọgbọ́dọ̀ fani níyàn tọ́lọ́n sí o tọ́ bá fi tọ́lọ́n sí ikọ̀ lẹ́sàn nǹkan wọ̀nyí òun ní jẹ́ wá kúrò islam tá a bá àwọn ẹni síwájú tí wọ́n ń ṣe gbogbo wa pátápátá la gbọ́dọ̀ lọ sí wákò nínú àǹfààní èyí tí wákò tún ní tá a gbọ́dọ̀ tó yẹ sí wákò ni pé àtẹ̀kíru wà tẹ̀dìbíru lil mustaqbal níní plan lílétò kọjọ wájú kéyàn ti wò sùn pé àdúgbò yí mùsùlùmí pọ̀ mbẹ̀ kọ̀wá ẹlẹ́sìn ní iná wọn wá rí mọ́sálásí kírun ẹ̀mí sì fẹ́ bí tí ó ti máa kójọ tí wọ́n jọ máa ṣe kankan báwọn mùsùlùmí yìí bá ń bá lọ báyìí tí wọ́n bá rí mọ́sálásí kírun báyìí ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ó di kèfèrí káwá ronú bẹ̀ káwá tọ ẹ̀kọ́ mọ́sálásí síbẹ̀ kí mùsùlùmí máa kírun bẹ̀ ká kójọ bẹ́ẹ̀ ìrònú sọ́jọ́ ọ̀la wọn nù bí àdúgbò yìí ti wà yìí bí ẹ bá ń gbé mọ́tò lọ mọ́tò ọmọ àbàjẹ́ kálukú ọmọ ẹ̀jẹ̀ gbèsè jojúmọ́ la máa fowó ra mọ́tò ẹ bá ẹ bá ń tún títí àdúgbò yìí sí ìrònú fúnjọ wájú kí nǹkan má bàjẹ́ jọ wájú nù gbogbo àwọn nǹkan wọ̀nyí kátọ̀ làṣẹ fáwọn ọmọ wa kí wọ́n níbi wọ́n ti kẹ́kọ̀ọ́ fẹ́ kátọ̀ làṣẹ fáwọn ọmọ wa kí wọ́n níbi wọ́n ti gbà wòsàn nírọ̀rùn kátọ̀ làṣẹ fáwọn ọmọ wa kí wọ́n níbi tí wọ́n ti kírun fọ́lọ̀ nírọ̀rùn kátọ̀ làṣẹ fáwọn ọmọ wa kí wọ́n kéwù rọ̀rùn òun ni endowment wà fún. bá a bá fi ilẹ̀ tó ń kówó pamọ́ tó ṣe tẹ̀mí náà nkó tẹ̀mí náà pamọ́ tì ṣe tẹ́lẹ̀ náà nkó tẹ̀ pamọ́ tì ṣe àbá nfowó ṣe ntí ọkàn káàkiri bí à mílíọ̀nù sì ṣe patí tó pé ìrìnlẹ̀ bá ń ṣe káàkiri àwọn ọmọ wa náà wàá dàgbà wọ́n ó dé bá ìyà nílẹ̀ wọ́n ó dé bá fìtínà nílẹ̀ wọ́n ó dé bá wàhálà nílẹ̀ ẹ̀dá mọ́mẹ́ntì ń ní wá sẹ́ni tọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda fún la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run ní àkèké kan kọ ọlọ́run kò sí àfi níta bá fún ọ náà ní fún wa padà. ẹni lè raga sí wọn kí wà lùkúrá ní wọn ní tèmi ká ní tébù kan àga kan tèmi nù. yẹn wò rí sípíkà kírun fún wọn tèmi nù. ni ìmáàmù fún ní rúmà ọ̀dọ̀ mi nítorí tọlọ́run kọ́ máa kírun ẹni tó tọlọ́run ẹ̀dá méjì tiẹ̀ nù. ṣé mọ́sálásí wo orómi kírun ẹ lọ́jọ́ kànga síbẹ̀ kí wọ́n máa kírun ipa àgbẹ̀ nínú ẹ̀ka wọn fi tìṣẹ́ fi ń gbé bọ́ọ̀lù ẹgbẹ́ bọ́ọ̀lù síbẹ̀ kí wọ́n máa sọmi sọ̀rọ̀ lákìrún ẹ̀dá méjì tiẹ̀ nù. kò sẹ́nì kan tí ò lè ṣe ọwọ́ sọ̀kalẹ̀ títí títí ọ̀rọ̀ àgbèsè mọ́sálásí ọwọ́ sọ̀kalẹ̀ títí títí ọ̀rọ̀ àlùkùránì fọmọdé ń kéwú ọwọ́ sọ̀kalẹ̀ títí títí títí títí ọmọ rẹ̀ ní tí wọ́n máa fi kírun ẹ̀dá méjì tiẹ̀ nù ọlọ́run jẹ́ wa ní olè ṣe àwọn ẹni síwájú wọ́n sẹ̀ dábàǹtì débi pé ní wọ́n ní duwarul Qur'an tẹ́lómi ọ̀sọ̀ pé ní èmi ọ̀kọ́ mọ́sálásí ẹ̀dá mẹ́rin tèmi mọ́sálásí kọ́ èmi fẹ́ kọ́ ilé tí mo fẹ́ kọ́ yìí alukurani nìkan nìkan máa ké bẹ̀ ẹni bá káká ti sọ ọmọdé bẹ́ẹ̀ ẹjọ́ kẹbí kí wọ́n mọ̀ wá ẹni bá káká alukurani nìkan ní kọ́ máa wá bẹ̀ irú ẹ̀ ń bẹ ní ìlú kan tí wọ́n ń pè ní Salihiyya ní Damasco wọ́n ń pele kéwù yẹn ní Darul Qur'an Ad-Dilamiya Darul Qur'an Ad-Dilamiya ẹni tó kọ́ ní jẹ́ Dilami ọwọ́ ni wọn gbọdọ̀ ṣe nǹkan mí nínú ibi tó ń kàn jàlù Kùránì lọ wọn wàá lọ gba àfa ń jẹ́ hábísù lójoko mẹ́ẹ̀. ẹ tọ́ bá fẹ́ Kùránì ibẹ̀ ni wọ́n máa lọ ọ̀rọ̀ àlùkò nìkan ni wọ́n máa yanjú ẹ dákun àwùjọ tí dárul kùránì bá wà tó ẹ pé wọ́n kọ́lé òun nìkan wà ní kùránì gbogbo mọ́tò bẹ́ẹ̀ kọ́ kùránì wà ń lọ bẹ̀ ẹlòmíì tó wá dìde ọwọ́ aṣọ pé ní ẹni tí ń kọ́ wọn bẹ̀ o gbogbo ní tí ọba máa ná kọ́pìnì tòun ní ọmọ ẹ̀ndáwọ́mẹ̀ntì tòun ni pé ìmáàmù ẹ̀ àfa àti fàlàfà ẹ̀ndáwọ́mẹ̀ntì tòun káwọn ọmọ tí wọ́n máa wá lọ bẹ̀ ẹ̀dọ́mẹ̀ntì ni ò sí mọ́ làwọn ọmọ òfin jẹ́ dídá àkùránì mọ́ níjọ́njọ́n àtọmọ olówó àtọmọ tálíkà àtọmọ tó lè kéwú àtọmọ tí ò lè kéwú ẹ̀dọ́mẹ̀ntì sọwọ́ dàfà wọ́n ti bù sọwọ́ dẹni rẹ gbogbo wọn dẹ tó àkùránì tó wá dìsì nígbà tí àwọn èèyàn tó ní lọ́wọ́ tí wọ́n ń kọ́ ilé tí wọ́n nílé yìí àlùkùránì nìkan ni kọ́ máa rán aládìsí ọmọ débẹ̀ ọlọ́bù míì bẹ́ẹ̀ ráwọn míì tí wọ́n ń kọ́ duwarul hadith ilé àdìsí lásán làwọn ń kọ́ yóò ní rárá gbogbo na bá jẹ mọ́kànlá ní ẹ̀mọ́ tìrì ní èmi tí na fẹ́ kọ́ súnà mọ́fẹ́ bá mójútó ibnu asakir darul làdíìsì kan èyí tí ọba àkàlọ́kọ wọ́n pi ọba yẹn ní nurudin ọba nurudin zenki yẹn ó ọba ọba damaskọ ni pé alukurani wọ́n ti ń ṣe ibi wọ́n ti máa yanjú ọ̀rọ̀ hadisi nìkan nígbà ó sì kọ́ tán ó sì wò sùnsùn èyí tó tóbi jù nínú ọgbọ̀ oko rẹ̀ lẹ́yìn ìgbà tó kọ́lé òun tán ọwọ́ àfi owó ẹ̀ tó tóbi jù ọwọ́ àfi ti ilé òun pé tọ̀ ẹ máa mójútó kò yìí ẹ wá máa ń wá àbá gbà tó bá máa jù láyé kọ́ wá jòkó síbẹ̀ gbogbo tí bá ń fẹ́ ẹ máa fún ọgbọ̀ oko yìí àbá àwọn ọlọ́mọ wájọ́ náà àbá àgbà tí wọ́n ń pè ní Ibn Asakir òun náà lọ ibnu wa ibùn afa kò sí àfa náà lè gbìlẹ̀ láyé ibnu wọ́n bá sọ pé kọ́ọ̀lá ibùn asakir yóò farabalẹ̀ ni àgbàfọ́ aládìsí láyé ni nígbà tí ibùn asakir kú ibùn salah àfa aládìsí ni òun náà tọrọ mú wa bẹ́ẹ̀ nígbà òun tún kú ìmáàmù nàwáwí òun náà mú wa bẹ́ẹ̀ nígbà òun kú tí wọ́n nàwáwí kú ó wá mú ìmáàmù ìmáàmù mi sí wọ́n wá síbẹ̀ gbogbo àwọn àfáàtà dákọ̀ yìí wọ́n yìí ṣe àfáà kéékèèké náà àdìsí ọba yẹn ó béèrè ni pé ṣé ìmáàmù nàwáwí kú ẹ bá ń wá àfáà tó bá tó yan jújù láyé kọ́ máa bọ̀ wá ìdáwọ́mẹ́ntì tèmi yìí gbogbo ọmọ mùsùlùmí jọ náà lọ́wọ́ wọ́n máa wá lọ́bẹ̀ wọ́n máa lọ kí hadith tẹ́nì kankan ò ní í sakọ́bọ̀ ibi ilé kéwú ọ̀fẹ́ ti bẹ̀rẹ̀ náà ni lọ́bẹ̀rẹ̀ lé kéwú ẹ̀dọ́ méjì ló bẹ̀rẹ̀ lukurani ẹ̀dọ́ méjì ló bẹ̀rẹ̀ kama kádìsì ẹ̀dọ́ méjì náà lọ́mọ wọn láfa títí títí tó fi dòní tí kálukọ́ fẹ́ sanwó lé kéwú mọ́ àmọ́ àwọn tí wọ́n náwó lé kéwú ń jọ ní òsì mọ́ àwọn àwọn àkọ́fẹ́ kọ́ wọn wà àwọn ọmọ tí wọ́n kọ́ fẹ́ ké àwọn ènìyàn náà fẹ́ kọ́ mọ àwọn kéwú àmọ́ àwọn ẹ̀mí òun ni pé òun ò ṣe dárúlẹ̀ àdìsí nìkan òun sì dàgbọ́rọ́ nìkan ilé kéwú gangan tí wọ́n máa kẹ́kọ̀ọ́ látàárọ̀ fún ọmọdé nípa báyìí tí wọ́n gbẹ́dọ̀ fíkìtì lòún fẹ́ ṣe àwọn èèyàn náà wá ṣe bẹ́ẹ̀ lọ kán ní àwọn jẹ́ tó wá ń ṣe lórí eléyìí náà tí wọ́n wá pọ̀ omi inú wọn kọ́lé kéwú tán báyìí yóò wá mọ́dídí ọgbọ́ oko yóò fi ti ilé kéwú yẹn pẹ̀tọ̀ ilé kéwú yìí oko yìí lónìí èyí tíjọba ẹ̀sẹ̀ ń ṣe lónìí tó ń tẹ́yà bá ti ní yunifásitì ọgbọ́dọ̀ ní kọ́mpìnì kan tí ó wọ twenty billion tí wọ́n fi kalẹ̀ fún yunifásitì ní àbí two hundred billion yìí tó bá fi lé mọ́ fẹ́ dá yunifásitì lẹ̀ ó sì ní kọ́mpìnì kan ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò tọrọ ọdún mẹ́wàá yìí tó bá mọ́ fẹ́ dá yunifásitì lẹ̀ ọgbọ́dọ̀ ní kọ́mpìnì tó pé tí wọ́n bá fọ́ọ̀lù kọ́mpìnì yẹn yóò wọ two hundred billion naira tí wọ́n máa fi mójútó yunifásitì àwọn alábẹ̀rẹ̀ rẹ̀ kì í sàwọn tí mùsùlùmí bá fẹ́ kọ́ endowment ilé kéwú náà lọ́hùn-ún tọ́ba fi lè kọ́lé kéwú kalẹ̀ yóò sì lọ wá ọgbọ oko àbílé tí ó kọ́ tí wọ́n máa fi rẹ́ǹtì àbí kankan tí ó máa ṣiṣẹ́ tí ó fi tilé kéwú tí ọkọ yẹn endowment kan lè kéwú lọ́tọ̀ endowment míì ní tó fi tì í àwọn míì wá bá débi pé ní ẹlòmíì ọ̀sọ̀ pé ah èmi lè kọ́lé kéwú ẹlòmíì ó dìde pé ah èmi ò lè kọ́lé kéwú àmì mi lè máa bí gbogbo ìnáwó táwọn àfáà lè kéwú ẹlòmíì ó dìde pé tọ̀ bagilatu sheikh pé wọ́n ti gbàdé bíi pé àwọn àfa àti kọ́ wọn lè kí ó tó bá jẹ́ àfa gbà nígbà náà lọ́wọ́n tí wọ́n bá dá lè kí ó lè bẹ́yẹn láyé òmùwí ní Damascus wọ́n bá dá lè kí ó lẹ̀ ọ̀tọ̀lẹ́ntì ọba lè kí ó ẹlòmí ọ̀sẹ̀ endowment àwọn àfa ẹlòmí ọ̀sẹ̀ endowment àwọn tíra tí wọ́n máa lò ẹlòmí ògbé tákàdá tí wọ́n fi kọ̀ọ̀kan ẹlòmí ògbé tàdá tí wọ́n máa lò ẹlòmí olè mìlèmí ọmọ sètò kálámù ẹlòmí olè mìlèmí ọmọ gbà tí wọ́n bá wá pín sẹ́wọ̀n tán wọ́n wá ń pín sẹ́ lásìkò òun débi pé ẹlòmíràn wa sọ pé ọ̀dà ńgbà tí wàá tán lẹ̀ yìí rànkúmí tí àfáàgbálẹ̀ kí ó yọ máa gùn èmi ní máa fún lóúnjẹ wọ́n sì ń dámẹ́ǹtì síbẹ̀ àwọn ẹni síwájú gbogbo àwọn táwọn gbọ́ ọkọ wọn nínú àwọn afá ńláńláńláńlá bí àwọn ìmọ̀mù Nawawi tá a dákọ lẹ́ẹ̀kan àwọn Gazali àwọn nkankan ibi tí wọ́n ti kéwú nù wọ́n yìí ìrọ̀rùn ni wọ́n ń ké ọrùn àwọn kan ni wọ́n ti ké ẹ wá dàkùn jẹ̀máà ẹ wo àǹfààní tí àwọn àfáàtà dákọ̀ yìí náà àsákìr àǹfààní tó ṣe fún ọmọ alìmọ́mù nàwàwí tọ́sà ìmọye tíra tí ọ̀pọ̀ ogójì ọdún ẹ àǹfààní tó ṣe fún ọmọ ẹ wo wa àlìzí àǹfààní tó ṣe fún ọmọ ibùnú sọ̀lá àǹfààní tó ṣe fún ọmọ ìmọ́mù gàzálì àǹfààní tó ṣe fún ẹ̀dàpẹ̀ wọ àwọn àǹfààní wọ̀nyí àwọn tó náwó tí wọ́n fi sàǹfààní báyìí ọmọ ẹ̀rì pé ládàá wọn ti sùn kò ní ìmá kò sí ẹ̀sẹ̀ kan lérí rẹ̀ láyé tó ní ìgbésí tó tó Islam kò sí ẹ̀sẹ̀ kan tó láwọn àfẹ́sì tó yẹjú tó tó Islam ẹ̀dẹ́wọ́mẹ́ntì lọ́fàá wákìkù lọ́fàá gbogbo àwọn àbá wọ̀nyí wọ́n ń kọ́ yẹn kéwú nírọ̀rùn ọkàn wọn balẹ̀ àwọn ọmọ ilé kéwú wọ́n ń kéwú lọ́fẹ̀ẹ́ ọkàn wọn balẹ̀ kálukú wa múra sí ájì àmú sẹ́rí nínú táwọn yẹn fi ń wọ́n pa àwọn kan ní al-khawaliq war-rubat ní tí mo lè tú sí òun ni ibi tí wọ́n ń pè ní zawiya sẹ́rí sufi lẹ́sẹ̀ ń dínkù lẹ́ni ó ṣègbà kan tí ó pé lérí ilẹ̀ gbogbo alámùlẹ̀ ìsìlámì ò gbúrò kankan tó ju sufi lọ ṣe gbogbo alámùlẹ̀ ìsìlámù gbogbo eh, àgbáyé ìsìlámù súnfì gbogbo wọn tó yẹ kẹ́ni tí ọba ṣe súnfì gbà náà ẹ̀ka wóró tóun náà ní ilé ìjọjú ni wọ́n gbà náà tí súnfì lágbára lérí rẹ̀ tó kárí gbogbo ayé ńbẹ́ mẹ́ta gbà náà ńbẹ́ Mẹdínà ńbẹ́ Kuwéètì ńbẹ́ náà kò sílùú tí ò sí gbà náà lásìkò yẹn tẹ́nìkan wá ló ń kọ́ mọ́sálásí tẹ́nìkan ló ń kọ́ ilé kéwú kan máa kálukùránì tẹ́nìkan ni mo ṣe endowment ilé kéwú àdìsí tẹ́nìkan ni Málíkì lèmi sí Ṣáfi'í lèmi sí àwọn èèyàn tó ń ṣe endowment záwíyà kí ni ẹ̀ ń pè záwíyà ibi tí àwọn tí wọ́n ń ṣe wíìdì tí wọ́n ń jòkó sí wọ́n ní jẹ́ záwíyà wíìdì wọn yìí ṣe nínú mọ́sálásí láti lẹ̀ tẹ́ tẹ́lẹ̀ wá àìríbi ṣe wíìdì máa ní mú wọn tẹ́lẹ̀ sínú mọ́sálásí mọ́sálásí ò sínú wíìdì ò sínú ètò mọ́sálásí láti lẹ̀ torí wíìdì à ń dá wíìdì lẹ̀ à ń ṣe wàzífà ṣe kùbúrà ṣe kankan yìí ó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó jíṣẹ́ ńlá kú tán ni sallallahu ta'ala alayhi wa sallam. ìwà pọ̀ àwọn máa ṣe òun èsè nu mọ́sálásí wọn ibi wọ́n ti ń ṣe ni wọ́n ń pè ní khanaqa wọn a sì máa pè ní záwíyà àwọn míì máa pè ní túkìá kì í ṣe kọ́ọ̀ká túkìá ibi wọ́n ti ń sèwédìí fi ń jẹ́ bẹ́ẹ̀ tí a bá kọ́ mọ́sálásí tán ọ̀pọ̀lọpọ̀ gbà ẹgbẹ́ mọ́sálásí ni wọ́n máa ń wọn kọ sí ẹlòmíì àti tẹ ayọ̀ lọ́tọ̀ fẹ́ záwíyà fún ni wọ́n fi jáde pé tẹ bá débi ilé tí wọ́n bá jẹ́ ní oníwìrìdì lọ́tọ̀ tó ti pé wìrìdì ni àṣà wọn nù lé wọn tí àwọn bàbá wọn ti ń ṣe bọ̀ tí wọ́n ti ń súnmọ́ lọ́wọ́ bá irú àwọn ni tẹ bá rí wọn wọn ò ní da záwíyà pọ̀ mọ́sálásí wọn ó ṣe sáwíyà lọ́tọ̀ aṣọ kìíní wọn ó fi kọ́ sáwíyà wọn ò ní fi kọ́ nù mọ́sálásí àwọn akẹ́ni bàndìrì tí wọ́n máa ń gáàzà sáwíyà ni ó wà kò ní sí nínú mọ́sálásí mọ́sálásí ó wà fún ìbáàdà tá nàbì torí ẹ̀gbẹ́ ká láti ayé rẹ̀ sallallahu ta'ala alayhi wa sallam ọ̀rọ̀ wa débi pé ńgbà yẹn náà gbogbo àwọn olówó ìlú wọn sáré kọ́ kàwáàní ibi wọn ti ń ṣe sáwíyà gbogbo ọ̀rọ̀ súfí ibẹ̀ ni wọ́n ti ń ràn záwíyà kan tí ẹnìkan kọ́ sílùú Baghdad tọkọ síbẹ̀ nígbà tó yá tí wọ́n rí pé záwíyà èrò ń pọ̀ mbẹ̀ dáadáa wọ́n wá ibẹ̀ ni wọ́n ti wá lọ mú ìmọ̀mú Gazali àwọn àfi sàfà gba záwíyà ibẹ̀ Gazali ti wá hàn sáyé ló fi di àfà gbogbo ayé inú záwíyà nínú ibẹ̀ gàtá ti ṣe wọ ọlọ́kọ tí àtọ́ lọ tó ṣe ibẹ̀ ni ẹ̀dáwọ́mẹ̀ntì àwọn àkàlọ́sọ gàtá lídà bá wọn ẹ̀dá kò jẹ́ mọ́ kí n bí ẹ̀yìn náà kí àfa ọ̀wà kọ́mọ̀ nílò nu ẹ̀ jẹ kọ́mọ̀ nílò nu ẹ̀ mu kọ́mọ̀ nílò nu létí ògbé kọ́mọ̀ nílò nu mọ́tò tí ó gùn káàkà sọ pé ń dá kàfẹ́ ni ṣé ìtúndà abẹ́ni pé ẹ sáà máa kàtẹ́rà ń tọ́lọ́mọ́ ṣe báyìí rí tíráka mọ́ àwọn àfáà ló ti jí pé àfáà gbogbo àfáà ń kótókótó àìrí tíráka ní gbogbo àsìkò tí ó fi kásíra tí ọ̀jẹ̀ lọ́wọ́ lọ́wọ́rọ̀ bá dé ọ̀rọ̀ mọ́ sọ kótókótó àwọn gazali tẹ̀ ń wí yìí àwọn fún tẹ́míyà yìí àwọn náwáwí ibnu sọlá ibnu afakir àwọn afáà lọ́tà ń dákọ̀ yìí wọn ò ní tí wọ́n ń ṣe tíra àwọn èèyàn ti gé tí wọ́n jẹ tí wọ́n mú kalẹ̀ fún àtìlẹ́sí wọ́n gbé látara wá fún un ẹ máa bú àwọn àfa ìyẹn lówó sẹ́yìn ṣe wá kùkù fún wọn ẹ máa kọ́ àwọn àfa àwọn ọmọdé lọ sẹ́yìn ṣe ń tí wọn ò ní ìmọ̀dé lọ fún wọn. الله على قلوبهم وعلى سمعهم وعلى تلاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم ní 2005 tí mo dé láti lárúbá fáínàlì yìí ti ń ṣiṣẹ́ dáwà kí n tó lọ Saudi ni mo ti nílé kéwú mo ti ń ṣe kí n tó lọ Saudi tí n bá lọ tí n bá wálé iṣẹ́ mi ni n bá lọ mo wá dé fáínàlì 2005 àwa ìyẹnjú ọ̀rọ̀ ẹ̀sìn kan ọwọ́ abimi lọ́dọ̀ àwọn olórí lólútí nígbà mo wá dọ̀hún ọ̀sán wa ń pè ẹkùjọ́ mẹ́ta yóò lẹ́dí mọ́ wa ní àmọ́tídé ti pẹ́ padà mo ti wà nàìjíríà yẹn lọ́mọ́ àwọn àbí wípé ẹlẹ́kùn kílẹ̀ ń ṣe nígbà tẹ́ dé àpọ́lá ń ṣe ẹ̀dá wọn náà wọ́n ní kílẹ̀ fi ń ṣe àṣìbá à mo ní mo ní sọ́ọ̀bù tí n ta sọ bí mo ti wí báyìí ẹni tí mo fi sọ̀rọ̀ kan sí báyìí ó dérí kodò nígbà tí ó sì ju òkè omi sì ń bọ́ lójú rẹ̀ omi ń bọ́ lójú ẹ̀ ní tí ń palẹ́kùn yé mi wọ́n wá ní bàbá

wọ́n gbà sọ̀kọ̀ tẹ́bì tọ́fẹ́ lẹ́nà ìjòkó irú yìí tó ń jòkó sọ́ọ̀bù bí ẹ bá dé yìí ẹ̀yin olówó náà lẹ́fà táàfà àfi jìjàkúdà èyí tí ó sì rí sọ́ọ̀bù tí ó lọ òun náà gidi ọmọ lásìkò tí ó kálukú ń lọ tí wọ́n ń ìtìjú ní bóun náà kọ́ máa ń lépa rí kí o tọ́lọ́mọ̀ kọ́ náà bùkù lá ń lépa rí alàǹgbá wọn lálàǹgbá kàkiri àdúgbò ìtìjú ní èyí tí ń lọ ọjà lọ́dùkò tí kálukú lọ ọ̀rọ̀ sọ lọ́jà tí ń lọ ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ bàtà tó tí ń lọ ọ̀rọ̀ tagi àtẹ̀wé nílò òkú ẹlẹ́dẹ̀ òkú ajá. òun náà fẹ́ ìyá bí ó dá fún àkùnjì àkùnjì tí ẹ tó kù di mọ́ tẹ́yìn olówó tẹ lówó náà tẹ àwọn ní màdé tẹ́ sàdáwó méjì fáwọn àfà báwọn ẹni ìsíwájú bí sẹ́ni wọ́n bí jẹ́ àfà sáwọn. táàbà ti padà sí kíní ẹ̀sìn wọ́n máa láyé o. ẹ̀dáwó méjì ni wọ́n fi mú àwọn àfà àṣíwájú dúró nígbà tí ẹ̀ ẹnì kó pé mọ́tò yín ọ̀gbọ́dọ̀ bàjẹ́ ràkúnmí yìí lọ́mọ tọ́jú ẹ̀ ẹnì kó pé epo ló lé ilé ẹ̀ma bísí èmi nínú ilé tó sínú ìjọba ẹnì kó bá wọn yín ilé ẹ̀kọ́ wọn lè ní lórí ẹ̀ ẹjọ́ kò jẹ́ náà kó tá àfa àtọ́ tá àfa gidi àfẹsẹ̀fẹsẹ̀ tí wọ́n ti bá dé kí ló ń jẹ́ mojútó. ẹ ti ní kẹ́sì máa rí ọmọ èyí wà lọ́fẹ̀ẹ́ bọ́mi èèyàn bá sí dáadáa yọ́ sàbúrú ọmọ èèyàn lè wà lọ́fẹ̀ẹ́ tí ọba fi jẹ́ halal yọ́ haramu ọmọ èèyàn wà lọ́fẹ̀ẹ́ tọ́ba fi ráyè tí ọba bá yẹ òun ṣiṣẹ́ eré yọba yẹ òun ṣiṣẹ́ fún àmọ́ kí ni wọ́n kó lóhùn níṣe kankan kò léṣe ẹ̀yin lẹ́fà tẹ̀sán àfáàdìjàkúdà àìsí endowment má fáwọn tí wọ́n máa fi tún ìgbésí ayé àlèwò mà ṣe lọ́kọ̀ àtàwọn náà fi ti dàkúdà gbogbo àfa àtọ́ba yanjú tọ́jà àfa súnà tọ́bẹ̀rù ọlọ́wọ́n bá ẹ̀yin tẹ́ ẹ bá wà nítòsí wọn ẹ gbọ́dọ̀ sí ẹ̀dáwọ́mẹ̀ntì fún wọn mọ́sálásí tí a bá ń lò kó nítumọ̀ ẹ jẹ́ wọn ó gbélé rọ̀rùn kí wọ́n tọ́kéwù gidi fún yín bá tẹ̀bílì gbé sokosokosokosokun ọ̀rọ̀ ńlọ́bàánú tí mo fi kó mẹ́jọ náà ọ̀rọ̀ ńlọ́bàánú àwọn ẹni ìsíwájú níjọ́ tí wọ́n ṣe báyà fún Abubakar wípé ọbọ̀ sí ipò ànẹ́bì Abubakar jáde lọ́ba parí sọ́jà wọ́n mọ̀ rọ̀bá rẹ̀ lọ́ba ní àlífà àlífà tọ̀rọ̀ yá ni kí lẹ wá sí lọ́jà onítorí tó wọ́n jẹ tó wọ́n wọ́n ní àá àwọ̀dọ̀ ah, ah, lọlé irú rẹ̀ òsì gbọ́dọ̀ wájà má lọ́ọ́jọ́ kókó ọmọ yẹn yọ̀rọ̀ mùsùlùmí lé máa lọ́ọ́ nánú owó mùsùlùmí máa lọ jẹ́ mbẹ́ gbogbo nítorí wọn ní ma bí àbùkátà rẹ̀ mbẹ́ ẹni bá jẹ́ àfa àfa àtọ́ yẹn ju ní kí sáfọ̀n kábàkábà àfa àtọ́ ní tọ́fẹ́ fún àlìwú mọ̀ tí ò ní bàtà ní mọ̀jẹ́ là ń wí àfa àti ọ̀sọ̀ ń re tọ́lọ̀ ń wí tànẹ́bí wí tí ò ní sọ fọ́nẹ́ tí ò ní sọ ìfẹ́ náà rẹ̀ là ń wí irú wọn ọ̀yẹ́ wọn ó níṣẹ́ ìmọ̀lẹ́yìn tíra ẹ̀sìn yìí kẹnú tíra wà ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ wà ń bẹ́ẹ̀ islamic studies ní wọ́n ń ṣe wọ́n ń gba master wọ́n ń ṣe wọ́n ń gba phd wọ́n ń ṣe wọ́n ń gba wọ́n ń gba professor bẹ́ẹ̀ kí lè wá fẹ́ kẹ́ni tí ò ní nǹkan kan lọ́wọ́ kí lè fẹ́ kó wí tí ò tún rí tíra kà kí lè fẹ́ kó wí kábàkàbá yóò wí kò sí tí ò fi tójú kábàkàbá lọ ẹ̀yin rẹ̀ sì fà á torí gbogbo àsìkò tí ó fi tọ́kẹ́ ọ̀tọ̀ ní ti rán tẹ́ ẹ bá sì wí tẹ́ ẹ bá bí kò ní fẹ́ sọ pé ò ní tí wọ́n kíní kan náà ni wọ́n fẹ́ wí. èèyàn tí ó sì máa ń tọ́lọ̀ wí tẹ̀wọ́n tàbí wí ìtẹ́nu ẹ bá wà nàìjíríà kí ni ní ọ̀sọ́ ẹ̀dáwọ́mẹ́ntì kópa ń bẹ̀ o ẹ̀dáwọ́mẹ́ntì kópa ń bẹ̀ kan yìí ẹ̀dáwọ́mẹ́ntì kópa ń bẹ̀ àfáàdì ọmọ lọ́dọ̀ wa yìí ó kéré púpọ̀ a sì ní àjẹsáwọn àfáà ilé tí ó wá parẹ́ jojúmọ́ gbogbo ilé tí ó tó sẹ́kù àwọn ọmọdé ọ̀sánwó kọ̀wá sọ̀rọ̀ lọ́wọ́ kankan fáwọn jẹ́ ńdálẹ́ ni wúlẹ̀ ìyẹn ní a fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ níbi ọ̀rọ̀ wòlímọ̀ àwọn àfáà tí wúlẹ̀ wọn ò ní tí wọ́n jẹ ju wòlímọ̀ jẹ́ ń ti fáwọn ọmọlọ́dún lọ kẹ́yìn kó wá dìde gbogbo tí wọ́n wòlímọ̀ kátó pé wòlímọ̀ yìí náà ó ní tẹ́ ẹ bá tu dáadáa ó nípìlẹ̀ nú ẹ̀sìn àwọn ẹni síwájú kí n yà síbẹ̀ kí n tó padà sí ẹ̀dáwọ́mẹ́ntì mi àwọn ẹni síwájú tí wọ́n bá alùkùrá nìkan wọ́n máa ń ṣe kinní kan tí wọ́n fi dúpẹ́ fọlọ́hún òun ni wọ́n ń pè ní hadaqatul Qur'an kí ni mo pè jẹ́mọ́ ẹ̀ ìdúpẹ́ fọlọ́hún pé wọ́n á Qur'an ni hadaqat ni wọ́n ń pè kì í ṣe wòlímọ̀ èyí tí ń jẹ́ wòlímà wọ́n sì tò ní èyí tí ń jẹ́ wòlímà òun ni ìnáwó tá a bá ṣe tá a káwọn yẹn lẹ́nu jọ nítorí pa aṣọ ìgbéyàwó òun jẹ́ àmọ́tàlù ti ìyàwó wòlímà ní tọmọ ní àkíkọ̀ wọn àbá máa ń pè ní wòlímà má kí ó kọ́ tí wọ́n ń sè wọn ní hadaqatul ní tọ́ka ń bẹ̀ ni pé kì í ṣe pé àwọn ha kí wọn tó ṣe àwọn ẹni síwájú ń ha tán kí wọn tó ṣe hadaqatul Qur'an àwọn ẹni tìsí kàn ń kiri lógeere ní lẹ́yìn ló ti hadaka bẹ̀rẹ̀ náà nù kẹ́ ẹ tó ṣe wòlíì màá fọmọ wọn máa lé yín kí wọn máa bẹ̀ yín yọ dẹ́bẹ̀ yóò di gbogbo ẹ̀ ẹ̀yin lẹ́ ń pa ní islam ẹ̀yin lẹ́ jẹ́ ara wọn àfa produce ẹ̀yin lẹ́ jẹ́ islam ó dìde ẹ̀ sọmọsílẹ̀ kéwú ẹ̀ sanwó-lé kéwú àfa mi ń lọ bẹ àwọn òbí ọmọ kan tó wálé kéwú ni tí ọ̀yẹ́ kúrí bẹ́ẹ̀ ilé kótó ẹ̀kọ́ yọ gbogbo yọ da ọmọ jọ síbẹ̀ ká máa rí àfa bíi ọlọ́lá bíi sàràkí nínú environment tẹ́sí fún nínú wákùkù tẹ́sí fún àti fún lékéwú ẹ wá sọ ilékéwú di property àwọn àbá tí ètò ìgbésẹ̀ àwọn àbá bá ṣe làákà ìdí oúnjẹ kún ojú ẹ̀yàn yẹn pé lékéwú ṣe property àwọn property ẹ̀sìn ni táwọn èèyàn bọ̀ wá bẹ́ẹ̀ tí wọ́n bọ̀ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n máa kí lọ́lọ́run wí kí làdẹ́bí wí àwọn lékéwú tá a dálẹ̀ yìí ní ẹ̀dámẹ́ntì o tẹ́ẹ̀ bá wá ṣe ẹ̀dámẹ́ntì fún wọn mọ́ táwọn àbá yìí wá ń gbìyànjú tí wọ́n ń sa àwọn ọmọge tí wọ́n tún wá ṣe wòlímọ̀ lẹ́ẹ̀kan lọ́dún táǹpì ní àdákọ́tìrì Qur'an tí wọ́n ṣe lẹ́ẹ̀kan lọ́dún kẹ́ẹ̀tún wá dìde sí wọn kì í ṣiṣẹ́ rí mi wọn mi ọ̀nà tí wọ́n wá níhun ẹ̀jẹ̀ wọn jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà tí wọ́n níhun di wòlímọ̀ tí lọ́sọ̀ di wòlímọ̀ àwọn ẹni síwájú láwọn tó wá láti tá a bá lọ́dọ̀ wa nílọrin àwọn ni pé níjọ́ tí kí wọ́n ẹ̀sì kéwú mẹ́yàn bá kéwú alùkùránì rẹ̀ jọba parí ní kíkà lásán yóò parí ẹ̀ mọ́gbà tí ó gbéyàwó ni yóò parí alùkùránì kíkà lásán ni o yóò wá parí ẹ̀ mọ́gbà tí ó gbéyàwó tó ti di géré tó ti bàlágà ọmọ bí ọmọ láti yẹ 25-28 ìgbà nínú ìjọba alùkùránì tán wọ́n wá ní yóò sì wòlímọ́tò nìka wòlímọ́tò ìgbà tí ọba wá gbéyàwó wọ́n wà á rún ẹran àdáàkọ̀ papọ̀ mẹ́ran wòlímà wọ́n wà á pẹran wòlímà nìka wọ́n wà á sọ pé kọ́ wá kéwú wọ́n kọ́kọ́ wá tọ́ kéwú fún un láàárọ̀ ọjọ́ àrùbá wọ́n gba fásitì àfọ̀n àtàlẹ́fù láàmì mu yóò wà á kà padà torí bùkátà á jẹun níbi àdáàkà á jẹun ti ìyàwó wọ́n tara wá pa màálù yẹn láàárọ̀ ọjọ́ yẹn màálù ìyàwó ni wọ́n pa. kìí ti alukurani màálù ìyàwó ni wọ́n ń pè é làwọn èèyàn wà rò pé alukurani ló ní ní ẹgbẹ́ ń pè wòlímọ̀ wòlímọ̀ wòlímọ̀ wòlímọ̀ gidi wọ́n ń ṣe wọ́n rún ti alukurani máa ni alukurani náà tó pẹ́ran tá a bá kẹta tó dúpẹ́ fọlọ́ lérí ẹ̀ tá a pè tá a máa pè ní hadakọ́tù alukurani hadaka yẹn wọn wá pè mọ́ wọ́n wá ń pè hadakọ̀ wọn wá sọ di wòlímọ̀ nítorí pọ́pọ́ pọ̀ yẹn náà wòlímọ̀ kò bẹ́ẹ̀ lọ adákọ̀ ní jẹ́ àwọn àfáà lè kéwú tẹ̀ndà lè kéwú lẹ̀ ẹ̀yin olówó ẹ gbọ́dọ̀ sí ẹ̀dáwọ́mẹ́ntì fún wọn fáwọn lè kéwú ẹ̀sìn ilé kéwú ti ń kú bí lè kéwú bá ń kú ń túmọ̀ pẹ́sìn kú tí ọba sílé kéwú mọ́ ń túmọ̀ pẹ́sìn ọlọ́wájú báwọn àfọ́ ọba kọ́ wọn mọ́ ní nǹkan tó yẹ fún ọkọ wọn mọ́ ń túmọ̀ pẹ́sìn padà sẹ́yìn kọ̀dẹ̀ sí ń lè yówó lẹ̀ bẹ́ẹ̀ ẹgẹ́ bí ta sọ́ngbà ta fẹ́ bẹ̀rẹ̀ yìí pé ọ̀rọ̀ owó la fẹ́ sọ èyí olówó ẹsẹ̀ dámẹ́jì fáwọn ilé kíw àìsí fún ilé kíw ilé kíw ọmọ pàtẹ gbogbo àwọn àfáàtọ̀ yẹn yíta ń dákọ ní ìsìlámù yìí nínú ìsìlámù yìí ẹ̀dámẹ́ntì wọn fi sọ wọn léèyàn ilé kíw ọ̀fẹ́ wọn ké wọn tún kéwọ ọ̀fẹ́ tán wọn tún fi ń kọ́ èèyàn wò tún nákọ́wọ́ ìsìlámù fi fọ́nká ló fi lérò lẹ́yìn bákan náà nínú ẹ̀dámẹ́ntì èyí téèyàn máa ń ṣe nù sẹ̀rí ìsìlámù òun ni alifanarikù wal khanat sẹ́rí lásìkò tí tìlú dáa táwọn mùsùlùmí ń ṣiṣẹ́ lérí ilẹ̀ tí a bá bá ètí ń pè ní fanatic yàtọ̀ sí fanatic fanatic ni ibi tí àlejò ń dé sí èyí tẹ́ ń pè ní hòtẹ́ẹ̀lì àmọ́ àwọn ìwá ṣe ìsìnà ń bẹ̀bí ti sin ọ̀pọ̀lọpọ̀ hòtẹ́ẹ̀lì ti sin wọ́n ti sọ́jú lé ìsìnà ẹlòmíì kọ́ kalẹ̀ gan tí ọ̀dà ní ìyẹn pé ká máa ṣe ìsìnà ń bẹ̀ tí ẹni ṣe bówó tiẹ̀ lọ́fẹ́gbẹ̀ẹ́ fún lówó wọ́n sì gbómi olómi wá bẹ́ẹ̀ wọ́n ṣe bàná àwọn hòtẹ́ẹ̀lì ìgbà náà wọ́n ń kọ́ kalẹ̀ fàlejò tó fẹ́ dé tí ó wọbẹ̀ tí ó sùn tí ó jí tí ó máa lọ tí wọ́n ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ara endowment èmi ò sẹ̀ endowment kan ju pé gbogbo àlejò tí máa ń wọ̀lú kọ́ máa rí ibi sùn sí endowment tèmi nu òun ní jẹ́ pàtàkì kù èyí tí wọ́n ń jẹ́ carnet òun ni lẹ́tà kọ́ fáwọn ọmọ ilé kéwú nígbà ẹnìkan kọ́ lé kéwú tábà ìtọ́yanjú ẹnìkan wà dé àgùntàn èmi fẹ́ kọ́ ká mo fẹ́ kọ́ ilé táwọn ọmọ tí wọ́n máa ẹlòmíwà akọ́lé tí wọ́n máa gbé sí wá fún ni ilé yìí o wọn gbọ́dọ̀ gba kọ́kọ́ káwọn ọmọ kí wọ́n máa dé ìlú tí wọ́n bá ti wá láyé kẹwọ́ irú ẹ̀ lọ́wà ní Asia yìí Jamiul Azhar tẹ̀rí rẹ̀ mọ́sálásí ni tí wọ́n ń pè Jamiul Azhar tẹ́ẹ̀tẹ́lẹ̀ Jamiul Azhar ni Al-Azhar Central Mosque ní tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n wá kọ́ àwọn ilé kéwú sí lẹ́gbẹ̀ẹ́gbẹ́ káàkiri wọ́n wá ń kéwú bẹ́ẹ̀ nígbà yẹn wọ́n aṣọ di jami atul azhar al azhar university tẹ́ẹ̀tẹ́ẹ̀ central mosque ni sẹ́ẹ̀rí gbogbo lé tí wọ́n kọ́ sí mọ́sálásí asia rí ẹ̀dẹ́wọ́mẹ́ntì gbogbo ẹ̀ ìjọba kọ́ àwọn ẹni àwọn ẹlọ́ lọ́kọ́ lẹ́gbẹ̀ àwọn ẹlẹ́hùn náà wọ́n wá kọ́ kàánẹ́tù síbẹ̀ kàánẹ́tù níbi tí gbogbo àwọn ọmọ ọmọ dé sí tí a bá wá tí ó kà sí ayé irú ẹ̀kú mọ́kà náà táwọn yẹn kà ó kalẹ̀ pé kàánà lélẹ́yìí ẹni bá wá kí ní haram ibi tí ọmọ gbére tí ó dé tí ó kẹrù síbẹ̀ tí ọmọ gbébẹ̀ tẹ́nìkan ò ní béèrè pé owó lè rẹ̀dà torí gbogbo ayé ń wá mà káàkiri báwọn yẹn bá wá wá mà lọ sí ilẹ̀ lárúbáwá masari ni wọ́n lọ ni madina wọ́n lọ ni maka ni wọ́n lọ ni dimishki wọ́n lọ ni suria wọ́n lọ ni lebanon wọ́n lọ ni ibikíbi ní wọ́n ti aradi sham ni wọ́n lọ ni bí palestine aradu tí ó rí àǹfààní àǹfààní àǹfààní wákù láyé fọlọ́sìn jẹ kan débi kó àwọn àfáà kan bẹ́ẹ̀ jẹ́ pé fọlọ́sìn wọn èyí jẹ èso fọlọ́sìn ǹjẹ́ kí ló dé ìmáàmù náà wáyé jọ́tọ̀ wọ̀bẹ̀ ó lóun ò lè jẹ èso bẹ̀ ǹjẹ́ kí ló dé àwọn tó lọ́wọ́ gbogbo ilẹ̀ fọlọ́sìn yìí endowment gbogbo ẹ̀ bóyá bí tí wọ́n ní kí wọ́n náà sí kó wọ́n jẹ bí ò sí mẹ́ káwọn má dalẹ̀ wá pípò òun ò ní jẹ èso bẹ̀ wọ́n wá lọ́ọ́ èso lúmi wá fún èso lúmi ni wọ́n jẹ́ torí kọ́ má dalẹ̀ endowment fún di ilé ìjẹmọ́ endowment sáwàdà ní endowment àwọn èèyàn tó ń kọ́ almustashfayat hospital àwọn èèyàn máa ń kọ́ láti lè fi tọ́jú àwọn aláàrẹ̀ kọ́ ọkọ̀ kalẹ̀ kó ní kí a máa gbá àwọn aláàrẹ̀ wá kí a máa tọ́jú wọn dáadáa ni ní endowment àwọn èèyàn ṣe àsìkàyàtì wàlhíyàdù wal àbá nínú iṣẹ́ eré tó jẹ́ endowment tó tọ́lá kọ ẹsẹ̀ dìgbà tí ìjọba bá mú mi wá àbí dára ìwọ ò sí lọ àdúgbò tí wọ́n ti ní ìdí omi tí wọ́n náà lè dìde lọ́gbẹ́ kìnga síbẹ̀ mọ̀nà gbẹ́bọ̀ òrùn síbẹ̀ tí wọ́n bá bẹ́bọ̀ òrùn tán máa lọ ẹlòmí ó sì dé yóò gbé jẹnẹtọ̀ síbẹ̀ láyé jọ̀njọ́ àwọn èèyàn ń ṣe àbáàrù káàkiri nílẹ̀ Islam ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Islam táwọn yìí ilẹ̀ òpó ilẹ̀ yẹrin desert tí ò lómi ní àwọn olówó ìfẹ́ náà máa gbé kànga káàkiri débi kò sílùú tó dé o ní rin rin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún síra wọn àti kó rí kànga tó ti mú mi ẹ̀dá omi tí wọ́n bá débẹ̀ wákùú ni wọ́n bá débẹ̀ lónìí yìí náà a ní ìdè endowment ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ni olómi ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ni olómi mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ìyá omi ń jẹ ẹ̀yin olówó ẹsẹ̀ nǹkan yìí kalẹ̀ fúnra yín tẹ́wọ́lẹ́ ti ń ka ìkalẹ̀ fúnra yín èyí lè ládàá rẹ̀ ẹni dámẹ́ ìtàwọn yẹn ń ṣe òun ni ilẹ̀ sàárè gbogbo ni wọ́n máa sìnkú sí àwọn ará jọ́njọ́ wọn ọ̀rà ilẹ̀ tí ó lọ kan níbi ilẹ̀ tẹ́mi rà yìí o mo fi ilẹ̀ fún gbogbo òkú mùsùlùmí ẹ máa sin wọ́n síbẹ̀ ìbànújẹ́ ló jẹ́ fún wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbómi káàkiri bí àwọn ara wa bá jáde láyé a wà bí tá a sì kú sí ti àníri ọmọ yàwá kan àmúdánà ń bọ̀kọ̀ jẹ̀sẹ̀ méjì àmúdánà wọlé lọ lọ́jà ìláyé wàhálà tá a sí ká tó rí tẹ́sí sí ọ̀dẹ́ mi lójú ìdákadí ń bẹ lọ́nà àbà ìtẹ̀ mùsùlùmí ni bóyá omi ń bẹ ń bò mí ọ̀kọ̀dá mi lójú wọ́n tún ní wọ́n fẹ́ ra kan lọ́nà Abẹ́òkúta tí wọ́n wà lọ́bẹ̀ tí wọ́n ti ń ṣe fẹ́ǹsì lọ́wọ́lọ́wọ́ kò sí ìdàkan gidi a ní jìtẹ́ apẹ̀ wa ẹ́ra lẹ̀ fún tẹ̀ mùsùlùmí kì í ṣe ilẹ̀ babẹ́ nìkan tẹ́ bá ti rà tán ẹ́ra kí a máa sìnkú mùsùlùmí síbẹ̀ ọ̀ wá níra lẹ̀ fọ́sọ̀ lẹ́lẹ̀ torí àwọn aláburú táwọn ń wùkú kí ń lù ọ̀rà lẹ̀ yìí tán ọ̀fẹ́ǹsì rẹ̀ tọ́wọ́ nǹkan olè rà ní ẹlòmí ò tó ṣe endowment defense bẹ́ẹ̀ni kábàrà tí padà bá kábẹ́ǹsì kálòmí ọ̀fẹ́ǹsì rẹ̀ tọ́wọ́ fẹ́ǹsì rẹ̀ tán kálòmí ò tún dé kóhun sọ pé ní owó tẹ́ni tí ọmọ sọ́bẹ̀ ọmọ gbàlù wọn máa ṣe kí ni ọmọ sáà nídìí gbogbo ẹ̀ ẹ má lè ti pé ìjọba ọyàn tẹ́fẹ́ nìkan ìjọba ọ̀rọ̀ yìí iṣẹ́ wa ni iṣẹ́ àwọn ẹni ìṣíwájú àwọn ẹni ìṣíwájú àwọn ni wọ́n ń ṣerú ẹ̀dámẹ́ntì báyìí ní ẹ̀dámẹ́ntì ta ní ìdí sàárè wà ilẹ̀ tá a máa sìnkú sí ní ẹ̀dámẹ́ntì tó dáa wọn náà wà ládùúgbò o sì lówó lọ́wọ́ ọ̀wá ń kọjá ládùúgbò gbogbo títà àdúgbò yìí wá bàjẹ́ ìwé iṣẹ́ ẹ̀dámẹ́ntì kò tún sí i endowment rẹ̀ ní kí èèyàn tọ́nà sí fáwọn èèyàn olówó mi ya hun àwọn ilé ibú débi pé òun fún rẹ̀ ó lè dáta sọ́mọ̀ mẹ́wàá tí ó mọ̀ kó mọ́ kọ́bọ̀ nù òun wọ́n tún máa dáadáa sọ́mọ̀ aládùúgbò òun náà máa fi ìkànlẹ̀ nígbà tí ọ̀sẹ̀ pẹ́sìn tí ò síbẹ̀rù ọlọ́run tí ó mọ̀ tún máa wá kú tí ó mọ̀ pé gbogbo tó ń kó dání yìí tòun lèyí tó ń bá fi serú táwọn wíbọ̀ òun yìí bẹ̀ ẹ̀rí wọn tíru wọn ọmọ ìyàwó tó ti ṣe látọdún mẹ́wàá yóò tún máa tún ṣe gbàtí ọmọ tí fowó sí mọ́ òkú ọdún mẹ́wàá wọ́n máa yẹ̀yẹ̀ padà gbàtí ọmọ tí fowó sí àwọn nǹkan tí ò nítumọ̀ ìyẹ̀yẹ̀ owó lásán a ní kó kó níṣẹ́ gbogbo títí àdúgbò ẹ bá mi dá fáwọn èèyàn kí wọ́n rìn lérí ẹ̀ ká tó sọ pé ibi ọ̀nà tó gbà lówó ń bẹ àwọn owó tí ń lénu báńkì tó o bá gbarú ẹ̀ títì wọn ni o fi dàbí kò fi kọ́lé tọ̀ torí pé ọ̀gbọ́ rìbá ọ̀dà èyí tó kéré jù èyí tó kéré jù ní ẹsẹ̀ rìbá òun ni kí ọmọ bá yẹ sùn. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والله وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض endowment tá à ń sọ yìí òun ni ètò kan ṣoṣo tọ́já sí gbogbo gbogbo mọ́sálásí dání òun ló sì gbé gbogbo ilé kéwú òun ló gbé dání ìjọ tí ètò yìí ti mẹ́ẹ̀ nínú àgbáyé mùsùlùmí àtijọ́ náà ni mọ́sálásí ti mẹ́ẹ̀ tí ò rí mọ́ àtìgbàyẹn nìyá ti ń ti àwọn imam àtìgbàyẹn nìyá ti ń ti àwọn àlàdání àtìgbàyẹn ní gbogbo ilé kéwù mùsùlùmí ló ti mẹ́hẹ̀ nìyá sì ń jẹ àwọn àfáà ilé kéwù àtàwọn ọmọ ilé kéwù nígbà tí ètò yìí fi ń lọ bó ti yẹ kọ́ lọ ìlú Palestine tẹ́ ń wọlé nìyẹn tí ọ̀rọ̀ wà lórí ẹ̀ tí gbogbo ayé ń sọ yìí ilé kéwù tó wà lù Palestine nìkan láìsí gbogbo àwọn agbègbè rẹ̀ mọ́ ilé kéwù sẹ́fìtì ni gbogbo ilé kéwù sẹ́fìtì yẹn pátápátá gbogbo ẹ̀ ló ní kílásírúùmù ó ní mọ́sálásí ó sì ní ibi tí àwọn ọmọ ọmọ gbé ó sì láwọn tí wọ́n kọ́lé kalẹ̀ tí wọ́n ń jẹun níbẹ̀ lọ́fẹ̀ẹ́ ó sì ní àwọn ilé tí wọ́n kọ́ kalẹ̀ tọ́jú hospital táwọn ọmọ ilé kéwú náà gbà òsàn lọ́fẹ̀ẹ́ àwọn àfáà ti ń ṣe ìgbésí ayé ń bẹ̀ tẹ́nìkan kan ò fi kọ́bọ̀ kéwú ní ilé kéwú yìí wá gùn lẹ́mìí ní ọgọ́rùn-ún ọdún méje ilé kéwú sẹ́fẹ̀tì yìí gùn lẹ́mìí nílùú Palestine tí ẹnì gbogbo tí ẹnì kankan tó di ìlú tí ò jẹ́ tiwa mọ́yì wọ́n ń pele kéwù kan bẹ̀ ní madrasatu al-ashrafiyya ẹni tó dálé kéwù yìí lẹ̀ òun ló ń pè ní sultan al-mamluki al-ashrafi nígbà tó dálé kéwù yìí lẹ̀ tán ó lóun fúnra òun lòun fẹ́ ṣe wákìkù lè kéwù yẹn òun lòun ọkọ tóun bá ti kọ tán gbogbo tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́mọ akéwù ni ilé tí wọ́n gbé ni oúnjẹ tí wọ́n fẹ́ jẹ ni àwọn àfáà ni kó fi kan àwọn bàgàláàtì àwọn búgàlì tí a fẹ́ gùn àwọn ràǹkúnmi wọn tí a fẹ́ máa gùn ọrùn òun ni gbogbo ẹ wà nígbà tó wá kọ tán bẹ́ẹ̀ ọ wá kọ sínú wàsíyà rẹ̀ wípé ní àwọn ilẹ̀ tóun ní tọ́jẹ́ ilẹ̀ kúmọkùmọ tí wọ́n kọ́lé síbẹ̀ ilẹ̀ bí òun ló ní ìgbèríko kan ní ilẹ̀ méjìdínlọ́gbọ̀n ó ní gbogbo òdú méjìdínlọ́gbọ̀n pátápátá òun fà kalẹ̀ fún lékí tóun dálẹ̀ gbogbo tí a bá rí ń bẹ̀ lówó ní nǹkan oko láwọn aráàlú ẹni tó bá ralẹ̀ kí a máa fi tọ́jú lékí owó àṣàràfíyà tí òun dálẹ̀ bẹ́ẹ̀ làwọn lékí omi náà ní Gaza fún rẹ̀ wọ́n dá lékí owó kan lẹ̀ sí Gaza ilé kí ó dálẹ̀ sí Gaza yẹn ẹni tó dálẹ̀ nígbà ọ̀dálẹ̀ tán ọwọ́ á mú ọgbà oko oko tó tó ko lóko ńláńláńláńlá ọgbà oko mẹ́rìnlá ló fi ilẹ̀ fún lè kéwù yẹn pélé kí wọ́n tó ń dálẹ̀ yẹn ọ̀gbọ̀dọ̀ kú ní tí ọ̀wá níjú okú ni pé ọgbà oko ńláńlá mẹ́rìnlá yìí àwọn òṣìṣẹ́ kí wọ́n máa gbowó sẹ́ńbẹ̀ gbogbo èrè tí wọ́n bá wá níbi ọgbà oko yìí kí wọ́n máa darí ẹ̀ sínú ilé kéwù kí wọ́n máa fi tọ́jú ilé kéwù àtàwọn àfà àtàwọn ọmọ ilé kéwù ilé kí ó tán yìí tó fún lọ́gbọ̀ okùn mẹ́rìnlá nígbà tó wá di pé ń kú lọ wọ́n wá lọ bá wọ́n wá sọ fún pé ilé kí ó rẹ́tọ̀ kọ́ yìí èrò ti kún bẹ́ẹ̀ kọ̀gbà àyàn afẹ́ kọ́bù mi ọ wá fún wọn ní fifty two acres tó fọ́lọ̀ wọn bọ́bà lẹ́gbẹ̀ẹ́ lábẹ́ kẹ́tọ́ lọ fi kọ́lé kí ó mi kí á sì máa fọ gbogbo òun kí á máa fi mẹ́nẹ́jì gbogbo ẹ̀ báyìí ni mùsùlùmí ń sayé bọ̀ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Islam ẹ̀kọ́ Ọlọ́run wí tí gbogbo ẹni tó bá fẹ́ ké ń ké lọ́fẹ̀ẹ́ láyé tó fi wá dìgbà tí ìjọba Islam tó wó tí ò sí ìjọba Islam mọ́ Palestine ti kìíní ìlú mẹ́ta làwọn nǹkan yìí pọ̀ sí ọ̀pọ̀ sí Damascus ọ̀pọ̀ sí Baghdad ọ̀pọ̀ sí Palestine ìlú mẹ́tẹ̀ẹ̀ta náà lérí ilẹ̀ lónìí wọ́n fẹ́ jẹ́ ìlú mọ́ tó bá débẹ̀ jàmá tàbá mọ̀ pé afẹ́ kí mọ́sálásí kọ́ máa jẹ́ mọ́sálásí afẹ́ kí lè kéwú kọ́ máa gbé àwọn àbá jáde báwọn ilé kéwù tàná ti ń bí àwọn àfàjáde a gbọ́dọ̀ padà síbi ètò endowment èyí tíjọba islam tó fi ṣe ayé tí islam fi ń islam tó ṣe fóun náà jẹ́ kan nọ́ọ̀nà àrísìkí tí mùsùlùmí ń gbà rówó bí zaka ti kan bẹ́ẹ̀ náà ni wákìkù omi ẹ wá rí àwọn charity organization ó yàtọ̀ sí endowment charity organization ń ran àwọn nǹkan míì ẹ̀dọ́mẹ̀tì táwa nídì èyí tí ẹ̀yànjú ọ̀rọ̀ mọ́sálásí làwa ń sọ èyí tí ẹ̀yànjú ọ̀rọ̀ lékéwú làwa ń sọ èyí tí ẹ̀yànjú ọ̀rọ̀ àwọn masakin tí ò nínú wa tí ó sì ní bèrè àtàwọn fọkàrà àwọn olùsí àárín wa èyí tí ó tọ́jú wọn òun làwa sọ kìí ṣe èyí tí a máa fi ṣe gbogbo tí a bá fẹ́ káàkiri ayé endowment ó produce àwọn àfáà púpọ̀ kí n dákọ díẹ̀ nínú àwọn àfáà tí endowment produce wọn al-imam al-Fakhru Razi ilé kí endowment ló ti jáde imam wa imam Bukhari tí a bá wá fẹ̀ títí títí títí endowment wà nínú tí ń ṣe tó fi jáfà bákan náà imam wa al-Baradei tó jẹ́ ọ̀kan náà wà ìmọ̀ mọ́dí àbí Málíkì endowment ló ti kéwù òun lọ́tọ̀ jáde bákan náà ìmáàmù wa tí wọ́n ń pè ní batuwan ẹ̀dá mẹ́tì ló tó jáde. agbọ̀dọ̀ ìdìbò ká lọ ṣe ìṣàrò ọ̀kan jẹ̀dídà láta ọ̀kan àbàtìlẹ̀ mùsùlùmí. ká ní organisation tí ó máa ṣiṣẹ́ àwòkọ́ tí gbogbo ẹni tó lówó tó fẹ́ ṣe wákùú tí ó máa mówó rẹ̀ lọ sí ọ̀hún tí ó máa lọ béèrè pé ibo wọn ti nídìí mọ́sálásí ilé tó wò nìyá ń jẹ ará àdúgbò wo lọ fẹ́ mú mi ọ̀nà wo ni ọ̀dá èmi fẹ́ kọ́ lé kéwú èmi fẹ́ kọ́ mọ́sálásí èmi fẹ́ ràn ọmọ kan nílé ẹ̀kọ́ èmi fẹ́ gbẹ́kànga agbọ́dọ̀ ní organization tí ó mójútó lè tí ó jẹ́ tàwa mùsùlùmí òdìmí ẹlẹ́ẹ̀kejì a wa wọn mọ̀ pé ń tá a fẹ́ ṣe yìí ọ̀rọ̀ àyè àyè ah, kò sì sí tẹrọrísìmù ní oun ṣe pẹ̀lú ẹ̀ àsìkòwò ń dá wàhálà lẹ̀ àfidáni sínú ẹlẹ̀ àfidáni mọ́lẹ̀ afẹ́ máa fi kọmọ ní kéwú afẹ́ máa fi kọmọ sọ́lásí afẹ́ máa fi gbẹ́kànga afẹ́ máa fi tọ́jú àrìkí àmà wa kalẹ̀ ká tó kù láyé gẹ́gẹ́ bí àgbọ̀ ìwánú ẹ̀sìn a sì gba ogun òwe tọ́ba yẹn ká gbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àwọn èèyàn tọ́ba jẹ́ ọmọ náà tí ọwọ́ wọn mọ́ tí ò sí àbòsí nínú iṣẹ́ wọn níwọ̀n bá tá bá rí wọn mọ́ tí ò sí olè jíjà nínú ọ̀ràn wọn níwọ̀n bá tá bá rí wọn mọ́ àwọn alágbèsè yìí fún tí wọ́n máa ṣe tọ́ba wá já sí pé sífà òmùmíyà káṣe lápapọ̀ gbogbo àwọn mùsùlùmí ní nàìjíríà ẹbí gbogbo àwọn mùsùlùmí nílẹ̀ yorùbá kájọ jòkó kájọ ṣiṣẹ́ yìí tí ó rọrùn á rọ gbogbo society kọ̀ọ̀kan organization kọ̀ọ̀kan kí wọ́n lọ ní àwọn paneli kan láàrin wọn tí ó mójútó ètò endowment tí àwọn olówó láàrin wọn tí wọ́n máa lọ sanwó síbẹ̀ táwọn náà sì máa mójútó pé tó bá sanwó fún òun ni wọ́n fi ṣe fún tó wáyé pé òdíjì ọ̀bá ti ṣe ṣe àbàbàbà wọn ó ṣe ṣe gẹ́gẹ́ bá ti gbà àwọn olówó wa nígbìyànjú ó pé ní owó tẹ̀ ná síbi òkú owó tẹ̀ ná sí bẹ́ẹ̀dẹ̀ owó tẹ̀ ná sí márèjì ọdún mẹ́wàá ogún ọdún owó tẹ̀ ná sọmọ mi ń ṣe fàájì àwọn owó wọ̀nyí omi ń kọ́ mọ́sálásí mẹ́ta omi ń kọ́ jù bẹ́ẹ̀ lọ omi ń gbẹ́kànga fáwọn tó ń gbẹngbẹ mo fẹ́ kí ẹ rántí pé ní mo kí àyà kan nípìnlẹ̀ tẹ̀fsírì yìí kí láyà náà ọba àdìgbò ọlá ń sọ pé ní فأما من أعطى واتقى فصدق بالحسنى فسنيسره لليسرى وأما من أعطى فأما من أعطى واتقى ẹni tí ń bá náwó kó tún bẹ̀rù ọlọ́run pẹ̀lú náwó ẹ̀ wọ́n fẹ́ kọjá sí kówó yẹn máa ná pẹ̀lú bẹ̀rù ọlọ́run yìí kẹ́ ẹ dágbére fún gbogbo pati jákujàku ń ṣe kẹ́ ẹ dágbére pàǹsòkú kẹ́ ẹ dágbére pàǹsẹ̀ bẹ́ẹ̀dẹ̀ kẹ́ ẹ dágbére fún gbogbo ẹ̀ kẹmọ wa náwó wa tàkà kẹsìbẹ̀rù ọlọ́run wa saddaqa bil husna oore tọ́lọ̀ ń ṣe fún yín kẹ́yìn náà jẹ́ ìdìbò sóore fún yín kápẹ́ yín lóde tẹ́ẹ̀sì jẹ́ mílíọ́níà ẹwà dóde ẹ̀sìn ẹwà jòkólẹ̀ a máa rí ìbànújẹ́ lára kí ní ìbànújẹ́ ọ̀hún wọn lálága yóò tún wá dóde wọn wà ní wàjáde náà sùúrù rà wàjáde náà ẹ máa wọlé ẹ máa rọra wọn wà ní kódò ní ti yọ five thousand naira lé ó jòkó lábẹ́ tẹ́ǹtì ó fàgá gidi jòkó yóò wá jẹ́ bí mítpa mẹ́rin yóò mú mọ́ọ̀tì méjì ó lè ṣe kú rẹ̀ lọ́wọ́ five five thousand lẹ̀ owó kíni wàsọ́dà kàbẹ̀rẹ̀ husna ntọ́lọ̀ ń ṣe fún ọ jù bẹ́ẹ̀ lọ àmọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ sọ pé òrí bẹ́ẹ̀ ọlọ́run ní wàá máa mani àhàtà ẹni tó bá lè náwó wàtàkà tó ń bẹ̀rù ọlọ́run náà wàsọ́dà pàbẹ̀lẹ̀ husna dáadáa tá a ṣe fún tá a fún lówó tóun náà wá jẹ́ ìdí kọ́lọ́run fún mi tọ́ni bó ti yẹ kọ́ náà yẹ sírù wú lèlì yóò sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ láàmà sí fún un tọ́ọ̀bá náà ò lè rọrùn ò lè rọrùn ọlọ́run wa ní kò á máa máa bákìlà àmì yìí tí bá ń sáwọn wà dágbọ̀nà tówó sì wà lọ́wọ́ ẹ̀ wakadhaba bil husna tí wọ́n ń pè wá ló kúrọ̀ lẹ́yìn ìgbà tá a ṣe dáadáa fún tání pé kò sí kò sí ẹ̀rọ ọkùnrin ta ni ó mú wá tó ní òsì sí àmà pé ń pe ọlọ́run tó fún yín pé ní òpùrọ́ pè fún ọlọ́run ní fásánú yẹ sí rò ó lẹ́lẹ̀ wọ́n sara àwọn ọlọ́run ó tún fi bí ọ̀rọ̀ rẹ̀ ó ti máa dì ní bí ọ̀rọ̀ rẹ̀ ó ti máa dì nira á ṣètò rẹ̀ fún ìnira ó bá ìkànnì ẹlẹ́ẹ̀kejì yín padà síbi áyà tí mo ké mo ti kéde lónìí náà tọ́lọ̀ sọ pé nahanu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahum àwọlọ́n nuhyil mauta bẹ́ẹ̀ bá kú tán á wàá jí yín wa naktubu ma qaddamu gbogbo ń tẹ́ bá ti síwájú á wàá kọ́lẹ̀ wa atharahum èyí pàtẹ́ fi sáyé àkọọ́lẹ̀ ìwọ náà bíra rẹ pé nípa àwọn olùfẹ́ fi lẹ̀ sáyé sẹ́rípa kọ́ dáwọ́lẹ̀ kì í sẹ́rípa erípa ọmọ èsè nípa o erípa ìyàwó èsè nípa o kí wọ́n ní mọ́sálásí tiẹ̀ tó fílẹ̀ rí erípa rẹ̀ nù ilé tó fílẹ̀ fọ́lọ̀hún tí wọ́n ń gbowó ẹ̀ tí wọ́n fi ń bọ́ àwọn ọmọ òrukàn rẹ̀ erípa rẹ̀ nù ṣé yóò dùn mọ́ kó dijú àrìkí àmọ̀ kí wọ́n kọ́ síbẹ̀ pé gbogbo owó tó ní láyé pàtí ló fi ṣe torí à ń pè ọ́ sí ẹ̀dáwọ́mẹ́ntì síyà tí ń jẹ mùsùlùmí síyà tí ń jẹ àwọn àbá mọ́sálásí síyà tí ń jẹ àwọn làdáni síyà tí ń jẹ àwọn onílé kéwú síyà tí ń jẹ àwọn ọmọ ilé kéwú à ń pè ọ sí nísìnyàn dáhùn kí lọ bẹ́ẹ̀ fowó ọ̀hún gan ṣe ṣé kí wọ́n kọ́ sínú àkáǹtì rẹ pé gbogbo owó tó ní wọ́n fi mutí patí rẹ ni. àbáwọn olóde ló kó fún tí wọ́n fi ń jó àmà mọ̀bákìlà wàsítẹ́gìnà wàkàdàbà bẹ̀rẹ̀ fọ́sìnà erípa wàlátò máa kọ́dàmù wá àtàrà gbogbo tó ṣe wọ́n kọ́ erípa rẹ̀ wọ́n kọ́ jẹ́ wọn ó kéré padàdà ń parẹ́ jẹ́ wọn ó kéré parípa rẹ̀ gbogbo owó tó ní ìwọ̀gbò ní ọlọ́run kò sí ọ lọ́wọ́ ní tìtorí kí o lè fi jíṣẹ́ fáwọn tó gbọ́lọ́n bí ní wà á tó hom ní máìlì lá ìlẹ́dì àtà ẹ fáwọn èèyàn inú owó ọlọ́run tó fún yín bismillahir Rahman rahim kí a kápá di tafsiri wa kásàdúà àwọn tó bá ti rọrọ láàrin wa ọlọ́mọdé wọn dúró sí i أوات أتير ولون قرة ولون صباح ولون ثان قلون جالك سيري اللهم إنا نسألك إيمانا صادقا وعلما نافعا ورزقا واسعا ولسانا ذاكرا شاكرا وقلبا خاشيا وبطنا صابرا وتوبة قبل الموت ونصيبا ومغفرة بعد الموت يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين